وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أعاذني الله وإياكم من الضلالة ومن البدع الحمد لله أتقف الله الله سبحانه وتعالى عليه ذو kó jọ wá yìí kí ó tún kò ní èdè. ọjọ́ kẹrìnlélọ́dún bá ń tì ní ọdún sọ́kà ní fọ́ọ̀m. ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti mẹ́tàdínlógójì ìjọ ọ̀sánmọ́ ìlàkóso. السلام عليكم ورحمة الله وبركاته. فنسأل الله تبارك وتعالى أن يجزي إدارة مدرسة التوحيد خير الجزاء على تنظيمه على تنظيمها <clears throat> لهذا الدرس يعني نجلس لدرس الأدب نسأل الله تبارك وتعالى أن يجزاهم الجزاء الأوفى على هذا التنظيم كما حدد لنا في هذا اليوم على أن ندرس لامية ابن الواردي كما سبق أن درسنا منظومة أبي إسحاق اللبيري في درسنا السابق وأسأل الله تبارك وتعالى أن يزيدنا علما وفهما لهذا الدرس آه قلم طبعا آه، إدارة مدرسة àṣírí lẹ́sàárẹ̀ pẹ̀lú àgbékalẹ̀ rọ́dà ní ọyẹ kí a ní ìdánilẹ́kọ̀ọ́ tó ní ṣe pẹ̀lú àdàbò èyí tí wọ́n ní ká yẹ̀wò lé nìwọ̀n náà ní làmíyàtú ìmùnẹ̀lẹ́wárì kárìkẹ́ lámìyà yìí nítorí pé àwọn ẹsẹ̀ orin yẹn wọ́n parí pẹ̀lú láàmù. nínú ilmu ìkọ́wáfì gbẹ́rùn làmíyà dàlíyà huwa alḥarfu al-akhir lilbayt ash-sha'iri sọ ẹ kọ́ tó ń pè é ó lé kọ́ tó ń pè é gangan wọ́n ń pè ní kíni o arọ̀wíjù arọ̀wíjù òun lé kọ́ tó ń pè nínú ilmu ìkọ́fíà rọ̀wíjù gangan lára àfi tó bá kẹ́yìn ni. afaawa ibn alwaridi e wọn abi hafsi yani kuniya kuniyatuhu abu hafs gẹ́gẹ́ bí afaawa ọmọrun náà abu hafs walaysa lahu ibnu yuqalu lahu hafs bẹ́ẹ̀ ni ó wa ẹ̀mọ́ ọdún máa ń wí fún àfáwà anẹ́sùn mọ́ọ̀lìkì ọ̀dì ọ̀lọ́tàlá ágbẹ́ni abu hamza wọlé sàláwò ibnu yọkọ̀ ọ̀lọ́láwò hamza ọba àyẹ̀ ti bẹ́ẹ̀ ìmọ̀ ó súnmọ́ pé ọmọ tí wọ́n ní jẹ́ kí ni ọ ní yẹ hàf ẹ̀kọ́ àwọn àfáwà náà kan pè ní mínàlẹ̀ ọ̀làmọ́ ìlà ọ̀zà àwọn àfáà tó yẹ pé àwọn ya àpọ́n tí wọn wọn níyàwó wọn fi jáde láyé. ومنهم الإمام أبو زكريا أدمندون النووي ليس له زوجة فلا أن نجد له ولدا أبي ذكر فمن العلماء العزاب inú àwọn àfáàtò yìí pé wọn níyàwó débi kí wọn á ti kí ni ọ wọn á lọ mọ ṣùgbọ́n wọn ní kúnìyà níbẹ̀ ni ó ti máa yọ pé ìyẹn lè ní ìnagijẹ à ń pè ní bàbá Zakariya wọlé sọláwo yìí náà yòókọ́ lọ́wọ́ زكريا كذلك الإمام المفسر أبو جعفر ابن جرير الطبري ليس له ولد ويقال له أبو جعفر كذلك صاحب تفسير الكشاف آه، أبو القاسم جار الله العلامة الشمسري ẹ̀rí pé ni ní ni oníyàwó lè rí kó máa lọ́mọ ṣùgbọ́n ní làgìjẹ wọ́n pè ní àbòkọ́ọ̀sì. sọ ìlàgìjẹ afáwa tí máa yẹ orin wọn wò òun náà lè kí ni àbòháù. ikọ̀ wọn gẹ́gẹ́ ni ọmọ bonumọ́sùkìr bonilwam nàgbà náà nasir wọn alabi ìlú wọn ni halab wọn á ṣe ní síbà rẹ wá di kíni o alihalabi àgbà lè ṣe ní síbà pẹ̀lú sẹ́ àlèṣe pẹ̀lú lù àlèṣe pẹ̀lú rẹ̀ àbẹ́ kan ẹ̀yìn bá já rẹ̀ dẹ ọdún ọgbẹ́ àlè ẹ̀dẹ̀ wí àgbàmọ́ bí wọ́n ṣe ní síbà àwọn ará ìsẹ́yìn ni. وعلى الله يسوق لا لا نزع من الدايز يعني تو اذا يا بعض ما لي تنسى يعني يا ما لي تنسى بن الوارد الحلبي الامام الفقيه الشافعي الشافعي مذهبه مذهب ولا كده شافعي يعني ìlànà tó sáádà tí wọ́n sábà máa ń lò jù nípa ọ̀rọ̀ àgbọ́yé ẹ̀sìn wọn ni wọ́n dàbí Imam Shafi'i Imam Shafi'i rahimahullah tọ́ba yìí fi ìdá sọ́hà hadith ọ̀wà mọ́tàbí títí hadith bá ti ṣe kíni o tọ́ba ti gbádùn ìyẹn gángan ní kíni o wọn ni ìlànà mi. Abdulhayy ibn al-Ammad nínú azara ti zahab wọ́n ti sẹ́rí ibn al òun náà padà di adájọ́ ní Halab ẹ̀rí wọ́n á padà yọ abẹ́ ọ̀yọ́ra rẹ̀ ó pa iṣẹ́ adájọ́ sí fún ara rẹ̀ ọwọ́ abúra ìpè láyé òun wọn ò ní ti ṣe adájọ́ pé wọ́n máa darí àlámọ̀rí kankan mọ́ nítorí àlákàtí orí lójú oorun. onírúurú tó lè máa wà fún àwọn adájọ́ ẹwọn pádàbù là ń kọ àbẹ̀kọ ẹjẹ àkọ́kọ́ fi ádàbù kan síbi ní àwọn orin àwọn ọmọ kéèké tó máa ń kọ. ẹgbẹ́ ìdá kánẹ̀lẹ̀ àmì rúwọ́ káàdì bò wọ́n kọ́ di lẹ̀ áńdì dá hánẹ́fì lè yìí. ọ̀wáyé ló ń. ثم ويل ثم ويل لقد العود من قد السماء طبعا بجد قل إذا كان الأمير هلا تبا جنبا وكاتبه وتسكتري له وقد العرض دا هنا في القضاء ìbádájọ́ ilẹ̀ ní máa ń ṣègbè nínú ẹjọ́ rẹ̀ àgbẹ̀wò abdullahi náà bá ṣe tu nìyẹn pé wáyé lu ìtumọ̀ ni wáyé ìjà hànà ọ̀wáyé ló ń kòtòjà nímọ̀ lẹ́yìn náà kòtòjà nímọ̀ lè kọ́ lè la àrùbè lè kọ́ lè sàmọ́ rẹ̀ kọ́ máa jẹ́ ti adájọ́ orílẹ̀ látọ̀dọ̀ dání o adájọ́ tán ẹ̀rí àbáwá rí i pé <laughs> ẹjọ́ tí yẹn bá dá bí ọ̀bá lọ́lọ́run yọnu sí yóò léwu lọ́hùn o bàbá rí i pé nǹkan tó lágbára ni pẹ̀lú ohun tó rí lójú rẹ̀ ọlọ́run ò sí mọ́. sọ àfàwà Ibnul Wardi wọ́n á bí sí fún kọ́ máa kọ́ tẹ́lá òkìkí wọn dẹ̀ kàn wọ́n á láàfà nínú àwọn àfà àwọn náà ní kíni ọ Sheikh Taqiyuddin tani wọn pè ní Taqiyuddin ẹ Ibn Taymiyyah rahimahullah àfà àwọn nìyẹn ẹ̀yìn kan wọ́n láàfà wọ́n fi àwọn nǹkan bí wọ́n máa jáde lẹ́nu ọ̀gẹ́ táwọn èèyàn dagidagi máa ń kọ́. àwọn fáwọn èèyàn máa ń fi búrẹ́dì káwọn èèyàn lómi ọbẹ̀ lọ. wọ́n gbòòrì kí ó jáde ó sì máa fi ọ̀kọ́ kù sọ. tí ọ̀kan ẹ ti ń gbà tó ń kọ́ wa ní tó ń kọ́ àwọn fúdẹ́ǹtì ní màrún tó sọ wípé tóní kọ́ lò tàá sí dukani kubuhun fakulitu la ma bihi qabaha yusọ yìí rol mọrẹ ààfin nà ṣáfi tẹni pé ikú wí ni ọlọ́wọ́n kan sọ wípé kíyẹn máa fa sìgá wọn ló burú sọdún ọ̀pẹ́ tí àwọn àbọ̀ ọ̀daràn ìgboro bá gbé táwọn àwọn òbí ah, kí ó náà wọ́n kọ yìí. ẹdí ẹfẹ dà ala láàmú ni o ìbọn lè kéwọn náà ẹbí kéwọn náà bí wíwú wí. wọn lọ fi ogun lọ bí nǹkan bá a èmi ní kò burú àbá yẹn ló wí bẹ́ẹ̀ ara ma jí pépé ó wóró wóró lọ. ń bọ̀ wáyé ni fili harami naso wala asilo fi shani hili ibaha man lam yarid fili harami naso wala asilo fi shani hili ibaha tẹ́lẹ̀ kó ti takun pápátá yóò tẹ̀mí nǹkan gidi ní sọ ẹ wo bí tọ́lọ̀ lo ọ́yìn dà àwọn àfọ̀ ní òṣùlù sí tẹ́lẹ̀ kó yí pọ̀. wọ́n lè wọ́n bá ti rí kọ́síṣàn kan tó ń wá pé àràmù ni ajá sí pé àlàáfíò fi yí alẹ́bàá nínú nǹkan tó wọ́n wá rí nẹ́sù tó pè ní àràmù ni sìgá wà. sọ̀gẹ́ ṣerú àwọn onídàgídàgí bẹ́ẹ̀ lẹ́gbọ́ lẹ́nu ìbùnàwárì tọ́lá àwọn kí ó lọ́dọ̀ àwọn àfa àdọ́gbẹ́sì. torí bẹ́ẹ̀ àfa ìbùnàwárì di káàmẹ́dẹ́ yìí ná ọlẹ́sìn ẹni ẹ̀sà ni ìwà rẹ̀ dáa tẹsán kọ́ máa jẹ jáde nínú nǹkan tí ọba máa kọ ó tún ní tẹríba àwọn àmà ń sàlàyé fún tí ń jẹ ìtẹríba ẹni òun náà ní láàrin kíni o láàrin kíni ẹ yẹpẹrẹ ara rẹ àti kíni ẹ bàbàrà ara rẹ ni gẹ́gẹ́ bá tún ẹ gbà alifawilatu bayna rọdìlátẹyìn alifawilatu bayna rọdìlátẹyìn ìwà tó lọ́lá ó wà láàrin àbújá méjì. bẹ̀rẹ̀ láti mú ìdí ọ̀dà jáde. bákan náà àbáwá yìí bàṣú ṣàlíwájú wọ́n máa ń tújú ká àwọn pèsè sí mùsùlùmí nìyẹn. ọdẹ wa nù kàdí lé lórí. ẹ ní kọ́ pàdé ọmọ ìyá rẹ ọ̀wájú lẹ́yìn tó jẹ́ máa túká ọ̀tún lórí ẹ̀. bákan náà ń bọ̀ wọ́n máa ń ọ̀fin tó tó tí wọ́n fi òdodo ọmọ ẹ̀kọ́ àwọn gàdá máa gbọ́ gbogbo eléyìí ó ti ń fún wa ní àmì kí ni wọ́n dá gbọ́ lẹ́nu àfáà níbi orin wọn. ẹ̀rí wọ́n làáfáà gan ti ti sọ pé àwọn ọ̀dájọ́ kan rí ẹni tó tún pa fẹ́ ìdájọ́ sí nìyẹn o. àfi kó òun wá èsì lórí rẹ̀ pé kí lọ́lọ́run wí lórí bí wọ́n mú ìdájọ́ wa. ẹ̀rí tí ọ̀rọ̀ àfáà wà yìí mọ́ ti rí nìyẹn àwọn uh, abẹ́rẹ́ orin náà báyìí orin yẹn jẹ́ mẹ́tàléní àbí méjìléní àádọ́rin seventy two gẹ́gẹ́ bí uh, ìdárọ̀ ti sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ní ká mú ìlàjì ń bẹ̀ lẹ́nu ká lè sọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ẹ̀ ẹni rẹ ti bá ti ṣe ní táùsù dọ́lọ̀ tábàdìkà tábàdìkà kí afa wọn wà lẹ́gbẹ̀ẹ́ mi ká wa náà wà ká papọ̀ káwọn tẹsán fún wa. orí ọwọ́ lórí báàrù tó ń pè ní kíni o àbúrò mi mọ̀ lẹ́yìn táwọn kankan ti wọ̀ àti níjọba àrùn fáyìn látún fáyìn látún fáyìn ló fáyìn látún fáyìn látún fáyìn ló òun ni wọ́n tọ́ wa. ويتدل ذكر لأغان والغزل وقل الفصل وجانب من هزل ودع الذكر لأيام الصبا ولأيام الصبا نجم ó fi hàn bẹ́ẹ̀ mẹ́rin ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin lèèyàn kálẹ̀ kan náà ní òòjọ́ ọ̀yà àfa. ìtàn líle ọlọ́kọ̀ọ́ ní wàlúùbọ̀sán. وقل البطل وجانب من أذن ولئن ذكران أيام السبا فلأيام السبا نجم يعقل أي أين أجمع جوع وقل البطل وجانب من أذن ولئن ذكران أيام السبا فلأيام afaani ẹyintazil dikirọlẹ agọni walugọzal yẹba fún ìrẹsì alagọni alagọni níbi báyìí òun náà ni àdìnísá àwọn obìnrin. sísèdè alagọni àlèkùn ní alègọni yáàtú ẹsẹ̀ gàníyà tí wọ́n ń sọ ma ọ àwọn kékọ̀ọ́ ní ìyá ilé ni máa jẹ́ kí ni o àwọn àjẹ́ láwùjọ máa ń nẹ lè gọ́ní abáni gọ́ní yìí o máa ń nẹ sọ̀rọ̀ ní kí ni o gọ́ní yàtù ṣùgbọ́n gọ́ní yàtù jámù rẹ̀ máa ń jẹ́ kí ni o gọ́ní yàtù ó tún lè jẹ́ àgọ́ní. àyìntẹ́sìn yẹ̀bá fún kí ni o zikiro làbọ́ọ̀nì ìmáa ṣèrántí àwọn làbọ́ọ̀nì àwọn ọmọgébìnrin wọlé gọ́zàlì àti ìmáa kágé lọ́gọ́zàlì yàní kánà gọ́rọ́dún mí ní àgọ́rọ́dún ṣẹ̀rẹ̀ ìyẹn yẹn ọjẹ́ ìdí kan nínú àwọn ìdí kí ni o àwọn orin táwọn yẹn máa ń ṣe kí ni tó máa ń kọ yẹn wọ́n kọrin ẹgbẹ́ àsùntàrẹ níbi orin yẹn òun náà ní láti ṣe kéde ọ láti máa sọ ìròyìn obìnrin àbí kọ́ máa bóbìnrin dàgé àfáwa ni ò ní ìdílé yẹn àyìn tẹ́sí yẹ bá kí ló ní kọ́ yẹ bá fún zikiro lẹ́họ́ọ̀nì ìmọ̀ àtẹ̀rẹ́dí àwọn ọmọge àwọn obìnrin wọlọ́gọ́zẹ̀lì àti ìmọ̀ àbá wọn tagé táwọn bá nẹ́bí sallallahu alaihi wọ́n ti sọ yìí ní ìfín kankan lẹ́kún jọ yìí tó lè kó sùtá bá wọn báwọn ọkùnrin jòbìnrin ẹ̀rọ. Ẹ̀rí. Wọ́n wá ní wọ́pọ̀ lè lè fásilà wọ̀já ní Mani Hazel kó lè lè fásilà ẹ̀lfásilà mi nìkan òun lọ̀rọ̀ gidi. Máa sọ̀rọ̀ gidi. Ọ̀rọ̀ òdodo. Wọ̀já ní Mani Hazel ẹni tó bá lọ gbóhùn bẹ́ẹ̀ máa ṣe awẹ́wà òdodo ọ̀rọ̀ ń tiẹ̀ wọ́n jáde bò mọ̀nì hazard ẹni tó bá bẹ́ẹ̀ máa ṣe awẹ́wà jáde ẹni pé jìnnà sí nábàáṣe kódà bí yẹn fẹ́ sáwàdà àkójú òtọ́ ẹwà nẹ́bí sallallahu alayhi wa sallam abalọ́wọ́ ash-shama'ilu al-muhammadiyya al-imam at-Tirmidhi níbẹ̀ yìí pé <clears throat> ìjíjẹ́ ọlọ́run kìí gbé sáwàrà tí ọmọ àbúrò àdọ̀rọ̀ gidi ló máa jẹ́ ẹgbẹ́ arákùnrin kan bẹ̀ wọ́n ló kù rẹwà máyìn rárá ìjíjẹ́ ọlọ́run wa bá ní ìdájọ́ kan látẹ̀yìn rẹ̀ ló ti ìjíjẹ́ ọlọ́run ti dúró sẹ́yìn rẹ̀ sallallahu alaihi wasallam ọwọ́ afọ́ ṣe bí èyí tá a máa ń ṣe pé tani bẹ lẹ́yìn rẹ̀ àwàdà àwọn àṣejò mílẹ̀ ọ̀tá lọ́wọ́ àlẹ́yìn mi. tàló wà lẹ́yìn mi ní tó jíjẹ ọlọ́wọ́n máa sọ ni pé daniel arákùnrin yìí lọ́wọ́ mi nígbà tí ó sọ̀rọ̀ ní à ọ́ tàmí àbí ọba lọ tàmí òun ó kú ta bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ní ẹ̀dá tọ́lọ́run ẹ̀wọ̀n pé yẹn ṣá ọ̀yà fìdá bọ́lá wọn ti ṣe òun táwọn ah, ọ̀gá wáyé pàmàdà ara nù táwọn máa ń ṣe lọ́dọ̀ tí a ní ọ̀tọ̀ ní ohun tí ó tún jáde lẹ́nu wọ tó ẹjọ́ ń sàwádà yẹn wọn dà nẹ́bí wa sọ fún ni pé tọ́ba kùtà lọ́dún èèyàn ó níye lórí lọ́dọ̀ ọ̀dọ̀. sọlá fàtọ̀ pé ẹ̀yin tẹ̀sìn àníyẹ̀ bá fún díkìrọ̀ àgọ́ọ̀nì ìmọ̀ àtẹ̀rẹ́sì àwọn obìnrin ọmọge ó ti pé náà lórí rò wàlúbọ́sà ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ gidi ayéwà tó bá bẹ́ẹ̀ ọmọ rà fún mi ẹnì pa àwọn òdodo ni gbé nìyẹn lé lórí náà ní ọ̀jẹ̀ gbogbo nǹkan yìí láwọn náà gbọ́dọ̀ máa sọ dáadáa láwọn púpọ̀ ọkùnrin lè fọ́sílẹ̀ sọ òtítọ́ ọ̀jẹ̀ ẹni tí bá ni wọ́n jìnnà sí ń jẹ́ wọ́n lè àyìn ní kírọ̀ lẹ́ ayé àmì síbá kọ́lé ayé àmì síbá nàìjíríà mú àfàl. onídáyìn zikirọ̀ lẹ́sí hàmì ìtúnìyàn ìmọ̀ràn tí àsìkò ewé nígbà tó ń wà lọ́dọ̀ langba àlàbáyé lòún dá ohun tó dọ̀ ya agbá báyìí ìmọ̀ arẹ́ tí àsìkò ewé dáhìn ó tòrò ìwọ́n pa á sí. wọlé àyè àmì sí ibà ẹnẹ́jìmọ̀ ní àfàlẹ́ nítorí pé ń bẹ fún àwọn ọjọ́ ewé yẹn ìràwọ̀ tó ti wọ ọkù má rẹ̀ tẹ̀ mọ́ ní ọ̀fà ní sọ́lọ́lọ́ àtàlà ń sọ tó ń sọ bá rẹ̀ jáde pé wàá rẹ̀ ti bàjẹ́ tó ṣe. wá nù hadith yìí pé kullu ummati mu'afa gbogbo ọjọ́ mi yẹn yẹn o a máa mójú kò fún ọ káyà fi hàn pé máa lọ sí ohun ni mo forí sí illa tó ṣe bí wá ń rẹ̀ ẹnìkan ló máa ṣe bí àná ọba bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ náà tó ṣe bí lásìkò àti rìn ọlọ́run ọba àlekè ọlárìsí pé kọ́ bá mojú kò fò. bọ́lọ̀ bá àrùn yẹn di rẹ̀ afáwa ni àyìn tẹ́síl yẹ̀bá o fún síkírọ̀ àgọ́ọ̀lì ìmọ̀-arántí àwọn ọmọgébìnrin ẹgbẹ́ ohun tó máa kó kí nìyẹn èyí èèyàn gbádùn ayé rẹ̀ ìjọba nídìí ọ̀fẹ́ lọ́kọ̀ wà bá ọdọ́ rẹ̀ nírọ̀ wọ̀lẹ́kọ́ sàlàbó tẹ̀ máa bá wọn tágé ẹlòmíì lájọ tó ti ń kọ́ súnmẹ̀ súnmẹ̀ rẹ̀ ò tí ì débi kọ́ máa lọ báwọn obìnrin wọn gé tágé pápá jùlọ ikọ̀ tó bá wù yẹn lèyẹn jọ tọ́kùn wọn bá wù bàbá dájú ẹlòmíì lè wá ń sùn yọba tí ń di ikọ̀ rẹ̀ yọba di abóbìnrin tágé ní sùkú alòsùn nàlélé abóbìnrin tágé ní sùkú jìnnà sí kí ni ọ̀rìn tẹ́sílì yẹn bá fún díkìrọ̀lì àgọ́ọ̀nì ìmáa àti máa bá wọn kági ọkùnrin lè fásilà sọ̀rọ̀ gidi wòjá ni mo máa ń hàzà. ẹni tí bá ń sàwé wà ìwọ́sá jìnà sí ń tẹ̀ wọ́n dà yín díkìrọ̀ ọ̀lẹ̀ àyíyá mi sí ibà. fa ìrántí àsìkò ewé sí sọ̀lẹ̀ àyíyá mi sí lẹ́jì mo ń ìràwọ̀ tó ti wọ̀ ọ̀kùn ní bẹ fún àwọn ọjọ́ ìwé yẹn. nítorí ṣe níbi ọlọ́run ọba àlekẹ́ láti bọ́ parẹ́ wọ́n tún máa wí mọ́. wọ́n ní ìnà àhánà عيشة قضيتها ذهبت لذتها والإثم حل واترك الغادة لا تحفل بها تمت في عز رفيع وتجل ذهبت لذتها والإثم حل

Lọ́dún kẹlẹ̀ bá àdáta aláta àfẹ́wé ha. Sọ́dún bèbè ẹ̀ǹdẹ̀ rọ̀bí ẹ̀ wọ́n tó yá lọ. Wọ́n ní ilẹ̀ ahná ìṣà ti ń ìyẹn ni pé ìwọ ti ń bá sọ̀rọ̀. Tọ́jẹ́ ni ti ń yapa. Tọ́jẹ́ lẹ́sẹ̀. Ilẹ̀ ahná ìṣà ń ìsẹ̀mí téèyàn máa ń kí kú oríire. kọdọ ìtura èmi ti lò ẹ mo ti lo àwọn ẹsẹ mi ìgbádùn tó ipa àwọn ọsẹ mi ìgbádùn yìí náà bá ti lẹ zàtù ha adùn rẹ ti lọ wàlẹ ismu hali ẹsẹ ti sọ̀kalẹ̀ inú tẹ́lẹ̀ ti ń bẹ fún ènìyàn ṣídà ní bẹ́ẹ̀ bí wọ́n ní nẹ́gàdì ààrẹ ti gẹ̀ẹ́dì ìmọ̀kùnrin yẹn lè lọ hàì àpẹtùkù méjì ni ó pàdé irú eléyìí ni rọrùn náà rí àwọn kan tọjọ bẹ́ẹ̀ náà nù alẹ lọkìtà bàtùlù kọ àníyà àtùmá kan náà bẹ́ẹ̀ náà bí ká ló fi ṣẹdí ìdòlà ìkọ ọbẹ irú ẹ pọ nù àlùkò àná ìdábàtà àrùdíyà náà tó máa ń gbé wá bẹ́ẹ̀ ó ní ṣídà nísì ṣídà lónìyàn nínú kìtàbà àrùdíyà àkọ́kọ́ kàtàkì ọbúlà lẹkẹrẹ ọ ọbúlà lẹhàràkà àbẹ́ẹ̀kọ́. ساكن قبل الحركة فلما قد وطع في آخر البيت أجاز بيت <clears throat> الحركة الثانية تصفير ساكنة أيضا أبعد قلت حركة كي جيتي على في زفوجة شدعي أو أني في تقوى تقوى زفوجة وزفويني حلا فبقوي به أبعد جاوليني فيمكن بعد أبعد إن أهنا عيشة قضيتها ذهبت لذتها والاسم حل ادري حل حل ẹrìbí bá ti dé nìyẹn ìsẹ̀mí ìgbádùn ìsẹ̀mí gbẹdẹmukẹ mo ti lò ذهبت لذتها jámu lẹ́tà adùn ẹ̀dẹ̀ ti lọ ṣùgbọ́n والاسم حل ṣùgbọ́n ẹsẹ̀ yẹn ṣe kí ni o ọ̀sẹ̀ kù ẹ̀wọ̀n tó bá ròyìn fìràwọ̀n fún wa ń sìn ṣe bíbí ẹni bí ọ̀wáyé ni tọ́gbọ́n gbádùn tó gbádùn yẹn kọ́ ti ṣe kíni o ó ti lọ àmẹ́tẹ̀ fèrè àwọn nǹkan ọdẹ ti tó wà lẹ̀. wọn lọ́wọ́ balẹ̀ gbogbo pé anẹ́rù yóò ọ̀rọ̀ tó ní alẹ́ yìí ha ọdún wọn wà á ṣe yìí. ìpè fèrè àwọn nù àti àwọn alátìlẹyìn rẹ̀ tí wọ́n jọ jayé fàmílẹ́tì ntutọ́ wọ́n máa máa darí wọn sínú gẹ́gẹ́ bí àwọn tó ń sun súyà àbẹ yóò ti fi ra láàárọ̀ ọba tó dọ̀tàn yóò ti fi ra ọba tó dìrọ̀ lẹ́ gbogbo bàbá yẹn tẹ́tí nídìí ẹ̀ tẹ́fẹ́ jẹ́ yóò ti ra yóò ti ra. yóò ọ̀rọ̀ tó ní alẹ́ ìhà kò tó wẹ́n wá àṣìyẹ. láàárọ̀ àti látàlẹ́ wọ́n máa fi wọn rìn ná ọlọ́run wọ̀nyí ọmọ tẹ fún mùsẹ̀ sábà tó wá padà tó wá dé ìjọ ìbíjà lùkẹ́ ọlọ́run ló dé ìgbádùn yẹn ti dé kíni o ó ti lọ ṣùgbọ́n tẹ̀ fìlà ọ̀dùn tó ti lọ bẹ́lẹ̀ òkú lójú kan náà. àfààní wa tẹ̀rọ kẹlẹ́gà dàtà láàtà mẹ́lẹ́bẹ̀ ha torí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọmọge tí mo sọ fún ọ lẹ́ẹ̀kan yẹn alùpàdà òun náà ní kíni o alimọ́rọ̀ atu alijẹ́mìlá obìnrin tó rẹwà pàtì látàfẹ̀lbíhà látàjì tẹ̀sítẹ́mẹ̀ máa ha má kojọ pẹ̀lú ẹ̀ má wà pẹ̀lú ẹ̀ fílẹ̀ jọ ma bá tiẹ̀ lọ gbàdọ̀ ti ní ìdíẹ̀ àti pàṣẹ sọ bá jẹ́ ìyàwó gan na má oko nípa tọ́lọ̀ kan Madina sallallahu alaihi wa sallam agbọ́ ọ̀pẹ̀lẹ̀ bàbá nẹ́bí ẹ̀sùn àfiwálẹ̀ ẹ̀sùn ní mọ̀dínà ya kò sí wọn jọ. ọ̀rọ̀ ní kílíà díẹ̀ àwọn náà ti gbọ́rọ̀ wọn ọmọ yẹn pé ó tún ó tún jù sáàrin rẹ̀ rẹ̀. gbọ́rọ̀ ẹ̀tọ́ rẹ̀ wà kẹ̀kẹ́ ìyàwó rẹ̀ tó ní àwọn sọ pé àdìgbàfà ẹ wá tún sọ pé kásúkà lọ mọ̀dínà pé mọ̀dínà ló tún kẹ́kọ̀ọ́ tí wọ́n jọ àwọn yẹn bá dẹ̀ dìgbọ́rọ̀ wọn. lọ́wọ́ yẹn wọ́n á rí i pé pípọ̀ nínú àwọn tí wọ́n ṣe hijira pẹ̀lú ànẹ́bí yàní fákìhù ta'allamu min ar-rasul wa fákìhù. wọ́n ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànẹ́bí gidi wọ́n ti gbàgbọ́ yẹn rẹpẹtẹ. wọ́n á sọ ah àwọn dẹ̀ sì máa jẹ lórí ohun tí wọ́n ti fáwọn yìí àtúntò lọ́rọ̀ ọlọ́run tọ́lọ́run ọba ń sọ fún mi yìí pé ya wa awladikum aduwwan lakum fahdharuhum. èyí nígbà gbọ́dọ̀ nínú àwọn ìyàwó yín ọ̀tá máa wà ń bẹ̀ fún yín nínú àwọn ọmọ yín ọ̀tá máa wà ń bẹ̀ fún yín ẹ fún wọn. àwọn ni náà ti kí ìgbà àlùwọ́lọ́dù ọmọ nẹ́gẹ́ alára ó lè jẹ́ kí ni ọ ó lè jẹ́ mahzanatu wọ́n tó máa fẹ̀dùn ọkàn fún yẹn ẹni ọba ti bímọ tí wọ́n bá ní ọwọ́ àmì irú ìjókòó ta wà yìí ní ìsìn wọn lọ́mọ rẹ̀ ń gbóná onífẹ̀mí bá lọ ó lè padà dìde gan ìbànújẹ́ máa wà lára ọmọ tún máa ń ya kí ni ọ ọmọ ń jẹ́ mọ̀jìbá náà ó lè sọ yẹn lójú. bẹ́ẹ̀ni kan bá tó bẹ̀rẹ̀ sí tọ àwọn èèyàn lọ tó wá síwájú mi nígbà tó fẹ́ kọ́ bọ̀ mí lójú àwọn oní ọkọ̀ọ̀kọ̀ dìde ẹ̀dáhùn ni àbá Halima àwọn ọ̀dọ́ ni tí ọlọ́mọ lé wá kí ni ṣe ọ́ ó máa tọ́ bọ̀ ọ̀sáàdì lójú ni ọ̀dọ́ ni ó dìde gbogbo omi rú àwọn àbúrò ọ̀bì ha àwọn àbá Halima wọ́n á sọ pé ẹja fẹ́ mi ẹgbẹ́ mi ni ká ẹ̀kẹ́ ṣe fi jáde lọ ẹ̀kẹ́ sáré lọ gbé kó bẹ́ẹ̀ ni ẹ̀yìn làwọn máa dúró sí. tọ́lá àwọn wò pé hmm, àwọn kan bẹ́lẹ́ ní wọ́n sọ lọ sí dárúsù wọn bẹ́ẹ̀ dé wọ́n ti àgbọ́ pé wọ́n ti dábù lápá. ọmọ tún lè fa kí ni o ó lè fa mọ́bùkálá ọmọ ni ó yẹ yájá sí tọ́lọ́run nísìn ẹni ọlọ́mọ lé lówó tí ò ní pọ̀ torí ó rò ó lẹ́ẹ̀mejì kí ẹ wá o bàbá ní ká kó gbogbo àbò méjì àbọ̀ yìí lẹ̀ ìkẹ́ wọn yẹn tá a bá délé lálẹ́ yìí o ṣùgbọ́n ọ̀dọ́ sọ pé ẹ mo kó lẹ̀ mo fi ṣe tọ́lọ́run ìbáwọn kẹni wọ́n ní wọ́n ṣe kiri ohun tó wọn ò rìn jẹ nìyẹn tọ́lọ́run ti sọ yìí pé ẹ sọ́ra fún ọ sọ́rọ̀ ta wà nù ọ tàbí àgbà bá ti ṣẹ́ di wa lọ́wọ́ ẹ̀ làwọn sọ̀hábà rẹ̀ sọ pé àwọn ọ̀jẹ̀ wọn yà ọlọ́run sọ pé wàá ń ẹ̀ka ń parí àyẹ̀kọ̀ kọ́ọ̀bù wàá ń tààfù ọ̀tẹ́ sọ́àfù ọ̀tẹ́ fìrù àbí tọ́ba ti bẹ́ẹ̀ lé mójú kúrò ní tẹ́tẹ̀ lónìí mọ́ pẹ̀lú wọn tẹ́ foríjì wọn ọlọ́run foríjì wọn bá àyẹ̀ dé bẹ́ẹ̀ láfáàní wọn gbọ́ pé ìnà àhànà àyíṣàtìn ọ̀tọ̀ ìtòhà ìṣẹ̀mí ìgbàdùn mẹ́dẹ̀mùkẹ́ mọ́tìlógún záàbá ti lẹ záàbù ha gbogbo adùn rẹ ti lọ wàlísìmọ hàlì ẹsẹ ti tún segin ní òun tọ kalẹ ń jẹ wàtúrò kẹlẹ gáàdá tààlàtà fẹlẹmì ha obìnrin tó rẹwà ìwọsá fìlẹ májè ọbẹ wà fún bọmpa tọlọ látà fìlẹmì ha hafla bímọ náà ìṣìmá má kojọ pẹ̀lú ẹ tó ń ṣe fi ẹ̀zẹ̀ wàá sì máa ṣe kíni o ọ máa lẹ́lẹ́ nínú kíni o nínú yìí rọ̀bíyàn iyì tó tún ga gan ni wọ́n tún jẹ́ á sì máa bàbàrà rẹ̀ á máa bàbàrà rẹ̀ á máa bàbàrà rẹ̀. so bákan náà orin yìí tún kọ́ wa pé ká máa wẹ̀wà lára obìnrin ẹ̀sìn ní káwọ́ ẹ̀hún káfíńkò sọlá náà sọ pé tún kàwé mọ́fà lè àrùbà wọ́n máa ń fẹ́ bẹ̀rẹ̀ nítorí kíni o nítorí mẹ́rin wọ́n lè fẹ́ nítorí pọ́rẹ́wà wọ́n lè fẹ́ nítorí polówó wọ́n lè fẹ́ nítorí pé kọ́nìrẹ̀ wọ́n lè fẹ́ nítorí pọ́lẹ́sì ìgbà sọ sọlá sọ pé fásitì èyí tó bá lẹ́sìn ní kí wọ́n ti kíni o kó jèrè rẹ̀ kẹ́rù bàtì ẹ̀dá kọ́ máa fọ́ bọ́lẹ̀ tó bá wẹ̀ wà aláwọn lè bu nkẹlù lójú bóyá òkú pa ni iná lè bu lójú yóò bá ti sàkà lójú báyìí tó gbé jùnú ni tọ́ba ti wò rẹ ìrìn wọn lè wà pálapàla tọ́ba dẹ̀ wo dúkìá o lè tòṣì padà ṣùgbọ́n tí yẹn bá wẹ̀sìn yẹn ni òní ṣe kíni o ni òní sí tọ́ wọn bẹ́sẹ̀ méjèèjì yẹn náà ti kílẹ̀ àdìẹ wọ́n lè wà tẹ̀kẹ́ fíìmù ń ta ha. حسن الذي أنت تهواه تجد أمرا جلل واهجر الخمرة إن كنت فاتا كيف يسعى في جنون من عقل أنت تهواه تجد أمرا جلل واهجرهم مروة إن كنت فتى كيف يسعى بجنون ولعقل كيف يسعى بجنون ولعقل أي جاكي فارتكب في مرتاح سرا أنت الأهوال تجد أم لم تلد وانجر الخطوة إن كنت فتى كيف يصنع بيتم من يعقل كيف يصنع بيتم من يعقل ẹ̀fún wọn àti hàmí tá a máa fi kó rẹ̀ báyìí fàdí ọ̀tẹ́kì ọ̀ ṣe ìrònú tó dófin ìfúntàlá o lè gẹ́gẹ́ bí hadithi kan ti wáyé nígbà tí imra'atun maksumiyya tọ́lọ́jalè òfin ẹ̀sìn dẹ̀ sọ pé ẹni tó ti gbé yàní tó ta èrò báyìí dìnnárì fọ́sọ̀ àyídá bẹ́ẹ̀ bá ti gbé nǹkan tó tó wọn lọ máa bọ̀ nínú dínẹ́rù lápẹẹrẹ ní sìkà ní dínẹ́rù ṣe déédéé forty thousand lápẹẹrẹ ìyẹn wá gbé ten thousand wọn á gbọ́ owó ẹ̀dánù ọ̀tọ́ àyìndà àbọ̀dẹ̀ jù bẹ́ẹ̀ lọ níbi tó ti lò fi ẹ̀sìn irú ìdájọ́ yẹn wọ́n á fẹ́ lò lára arábìnrin yìí torí tó bá yá nǹkan á jiyàn rẹ̀ fóun ọ̀ya ẹ̀gẹ́ ó lè náà ni ìjọ ọlọ́run wa ni kán gbé kán gbé hádùrọ̀ lórí ẹ̀ àwọn yẹn bá bẹ̀rẹ̀ sí ní pé bí kó tó pé bí kò tó gbé ẹ wá o <clears throat> ẹ̀sìn yìí ọ̀fẹ́ mọmọlábí o ọ̀fẹ́ má bí yìí ẹ já lọ bá àwọn ẹni tó bá jẹ́ pé wọ́n jó lólùfẹ́ ànẹ́bí kí wọ́n bá ní bá a sọ̀rọ̀ ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí fẹ́ le díẹ̀ o ìyẹn pàtàkì lómìnira yìí nílùú yóò ṣe àádọ́ lọ́wọ́ kan ẹ̀ wọ́n á òkè dára wọ́n lọ bá o wọ́n bá lọ bá ibnu hibbi rasulillahi sallallahu alayhi wa sallam ala wa huwa usamatu bin zayd bin harisa wọn náà lọ bá yẹn radiyallahu ta'ala anhu ọlọ́nkọ́jọ́ nípa àwọn méjèèjì ẹ̀rí ìyẹn wà lọ bá nẹ́bí pé kò fóun ti tẹ́tí wọn rẹ̀wọ̀n ìjọ ọlọ́wà ni yàní wọ́n lò jíjẹ ọlọ́run kọ́ bídì lọ nìyẹn ìtàsọ̀bà bídì lọ gẹ̀gẹ̀ nìyẹn ìtàsọ̀bà yàní bàálàgọ́ fìlìkùtùbà ó ṣe kùtùbà tó yẹ pé ìbánisọ̀rọ̀ yẹn gbogbogbò sọ irú gbólóhùn yẹn ló fi já sí pé orin hmm, inú ẹ̀sà tó ní nìyẹn ọ̀n láǹfààní torí fíìdì tó fẹ̀ ni ọ̀n láǹfààní àti ìyẹn gbólóhùn tó gbọ́rọ̀ ẹnì kẹ́kẹ́ ọ̀kìn wọn lójú. àwọn kan bá yẹ pọ́nrọ̀ ẹlẹ́yẹyọ ni irú omi tó wí ìfẹ́kìrì ó lè sọ pé fàkìrì ẹ̀rọ pé tàfàkà. ṣùgbọ́n ìfẹ́kìrì yìí yàní báyàlága fìkìlẹ̀ ọ̀hún ìtàfàkọ̀. wọ́n ti jọ lọ́ngọ ìtàtọ̀ bá ó ti kótó bá ṣé kótó bá yẹn tó dó góńgó ọsọ yìí pé ẹ má má dàbí àwọn ẹlòmíì tí wọ́n yàtọ̀ sí tí wọ́n fún kíra o ẹ pé tàbí yìí bá jalè wọ́n á filẹ̀ bóyá ẹni bí òní yìí bá jalè wọ́n á lo òfin Ọlọ́run lórí ẹ̀ ṣé wọn ò sá mọ̀ ṣé ọfẹ́ máa sì pẹ̀ níbi ìjìyà tọ́lọ́wọ́n bá ti gbé kalẹ̀ ni. wàhálà ìmúlá mo fi Ọlọ́run bá búra la ọ adìnnẹ Fatima ta sara lakọta àtúnyẹ̀dá ifá tí mo kẹ́ bá jalè báyìí ó dọ̀ tó sọ pé bíntu tọ́jú ọmọ Muhammad tọ́bí ìjáde màá gọ́wẹ́. sọ afáàní ọlọ́kọ̀ yìí tẹ́kìrì ronú kọ́ wá jẹ́ kí ronú rẹ̀ yẹ kó jilẹ̀ rárá. ìtẹ̀kìrì fíìmù dàá ó sì ní lẹ́rí ronú paríparí kí ni ó kẹ́yìn dídá tó ti wí pé áńtàtà wàhù tó nífẹ̀ẹ́ sí yẹn kí ló máa gbẹ̀yìn rẹ̀. sẹ́jẹ̀dẹ̀ amúra ń jalè lẹ́lẹ́ wọn ní o ti rí ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó gbọngbọn tọba lè jẹ kí ronú rẹ jinlẹ̀ ẹrí jẹlẹ gbólóhùn yẹn mi ní alfaazil adidal ọ̀rọ̀ tó yẹ pé yóò tójú kìíní yóò tójú kejì bẹ́ẹ̀ náà ni hayyin abẹ́ ti gẹ̀ẹ́sì hayyin ẹ lè lọ fún nǹkan tó tóbi ẹ lè lọ fún nǹkan tó fi ẹ náà ni jẹlẹ wọ́n ní tẹ̀jídì amọ̀njẹ́lẹ̀l wà á rọ̀rọ̀ tó ṣe kí ni sọ gbọ̀ngbọ̀n ìfẹ́kì ronú tí múntàhá ọ̀sìn lẹ́bi tí pàápín dídá nǹkan tó ṣe pé à ń tẹ̀tẹ̀ wáhù tó nífẹ̀ẹ́ sí yẹn tẹ̀jídì amọ̀njẹ́lẹ̀l wọ́n ní o ti rí àlámọ̀rí tó tóbi ń bẹ́ẹ̀ wà á rí nǹkan tó gbọ̀ngbọ̀n lábẹ́rẹ̀ wọ́n ní wájú ọ̀rẹ́ lẹ́ka múra àtà ìǹkó ń dá fàdá àníyàn kí ni ló tọ́ba fi kọ́ jẹ́ ọmọnìyàn kan tọ́ba jẹ́ ọmọnìyàn kọ́ jẹ́ ọmọlúwàbí èèyàn káyìfà yẹ ti àfi jù lóní àmàlàmà. bóò ni ó ti máa kẹsẹ̀ bọ́ sẹ́ wèrè ẹni torí rẹ̀ pé ẹ hàn pé wèrè àbí ẹni tó mú ọ̀mùtí orí rẹ̀ yí ju orí wèrè lọ wọ́n bí kẹ́pá kólẹ̀ bọ́mùtí ó lè kó náà yóò yí kó nu kòtò ṣùgbọ́n wèrè lè mọ́gbọ́n tí fi kọjá mẹ́ta bàbá mi sọ pé wájú rẹ̀ kàmúra yẹn ọtí lódì jìnnà sí i tọ́ bá jọmọ olúwàbí yẹn kẹ́ fàyẹ́ káàfi ìjòyè wọn ní ọ̀nà àfọ̀ yìí bó ni ti máa tẹ̀sẹ̀ bẹ́ẹ̀ tẹ́ kí ni ọ ní tẹ̀fẹ̀tẹ̀ wéré ọ̀nà àfọ̀ lẹ́ nítorí rẹ pé alágbàgbé pé ọtí ọlọ́wọ́n sọ wa kó bẹ́ẹ̀ o àwọn mí náà máa ń dọ́gbọ́n tún máa ń lọ lò fáwọn àlámọ̀rí mi lóríṣiríṣi ọlọ́wọ́n bá kú sí ìyá kádẹ́sì má gbàgbé àdánwò lágbára náà làwọn àwọn yẹn máa ń ṣàdúrà yìí pé àdánwò tí ájú wa ń gbàgbọ́ lọ ọlọ́run má jẹ́ kó bá wa ẹ̀rí tí gbàgbọ́ ọ̀bá rinlẹ̀ tí ọ̀dẹ̀ ní àwọn yẹn gidi lẹ́gbẹ̀ẹ́ máa ń léwu gbà mí. ẹ ti rí pé hadith ti wáyé pé ọlọ́run ò lè fi ìwòsàn àlè ó mọ̀ síbi ohun tó ti kí ni ọ ó pè lé wọ. kò lè jẹ́ dà wá tí ọba tún jẹ́ dá òdò kò ní kábà gbàgbé pé ìran mẹ́wàá lọ́ba ni àlùkò sáláńtì géèkù fún ní kọ́ọ̀tù ẹni tó ń pọ́n ẹni tí ń mú ẹni tí ń gbé kí ẹni tó ń lọ gbé fún ẹni tó ń fún yẹn mú ẹni tó ń ta ẹni tó náwó rẹ̀ ẹni tí ń rà ẹni tó ń rà fún ogun ọ̀pátá lọ́wọ́ máa jìyà ọtí ọlọ́run kọ́ làwọn àánú rẹ̀ ó sì tún láwọn ìnira tó pọ̀ gan ẹgbẹ́ ọlọ́run ní fi fáwọn adébí máa mú ẹ̀ha náà ọ̀dẹ̀ wọ̀tẹ̀kí láhà ọ̀tẹ̀kí wà láàyè máa já wàrà ti kọlùbàmùrí ńlá wà tọ́lù lẹ́sàmọ́ yẹ kí tọ̀hún tóru kan bàtọ̀ lánàá. إنما ما يتق الله البطل واتق الله وتقوى يوم ولا يتقلب إنما من يتق الله فقد ẹ̀wọ̀n pàṣẹ yìí pé ọmọ kí wà àwọn àfáà tó gbádùn ni àbí ẹni tó bá lọ kí ọlọ́dọ̀ àwọn àfáà tí ò gbádùn mọ̀rọ̀kàtí làwọn náà tí wọ́n máa sọ fọ́ máa mọ̀rọ̀kàtí ni wá nígbà tá a ti jọ máa ti balabala káàkiri wọ́n lè lọ máa lè gbé ohun wa gan náà nílò ráà gan la mọ ọmọ ọkọ mọ̀rọ̀kàtí mo lè gbọ́dọ̀ àfáà gidi làwọn eléyìí ti kéwù ẹgbọ́rọ̀ ti ń jáde lẹ́nu ẹ wo ohun tẹ́lómi borí ti ẹgbẹ́ kalẹ̀ gbàdí mọ́ wa bí ilé mi ọ̀kẹ́ ní làbá ẹ̀ ká lòun èmi máa ń pè ní làlàbá yìí ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe ọrin náà lọ́lọ́run kọ́ ọ yóò wá sọ pé yàrá ọ̀tún làlà ṣírí náà sọ pé yàrá ọ̀tún làlà fún bíbí ẹbí wọ́tà dára kìíní wà á ń dára kìíní ẹsẹ̀ kan yẹn lásán a lè fi sọ gbogbo mi lé ọlọ́jì tí ọlọ́run ọba pé kó mú gbọ́wọ́ òun o gbọ́wọ́ òun o nípa báwọn gbogbo àlámọ̀rí òun o kí ló sẹ́kùn fọlọ́run ni wàá ń ta àbí torí bàbá mi ni ọ́ orin náà iná láwọn ọkọ yẹn o wọ́n ní àwọn ọmọ ọkọ ọmọ ìkàtí nìyẹn àbọ̀mọ àlè ọmọ àlè àdínì ẹ̀rí ẹni bọ́rọ̀ gidi ní jáde wọ́n ìbọ́dọ̀ àfa gidi wọ́n ti kí o. wọ́n ní wọ́n tẹ̀kí láhà bẹ̀rù ọlọ́run káde wàá gbàgbé pé mo ti ń jẹ́ káfọ́ à yọ ni àtọ́lẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ọlọ́run ni wọ́n fàdé wọ́n lọ́kọ̀dé wọ́n sẹ́yìn náà lẹ́dínà ọ̀tọ̀ kìtàbà ní àwọn ẹni dáadé kí tá a fún ní sẹ́lá ṣáájú yín àtẹ̀yìn gẹ́gẹ́ alára àsọ́lẹ̀ gbẹ́gìnà àsọ́lẹ̀ àlọ́ àfíyà dání ọlọ́run láti pàṣẹ bẹ́ẹ̀ kíkẹ́ ìbẹ̀rù ọlọ́run ẹ̀rí kí ni yẹ dákú wa òun náà ní fẹ́yìn lórí mọ̀rọ́t ọ̀tẹ̀rẹ̀kọ lórí mọ̀rọ́t gbogbo tí ọlọ́run ní ẹgbẹ́ ẹ̀jọ́ ẹ̀fà máa ṣe má ti ọlọ́run kí ẹ̀dẹ́ ṣe kí ni o àti àdúlẹ́bùn ni wọ́n tún ọjọ́ ọjọ́ lọ́tàlá ó ní mo ti ń jẹ́ dákú wọn ní kí ni ká máa tẹ̀lé tọ́lọ́run ká máa yàpá rẹ̀ ká máa dúpẹ́ fọlọ́run ká máa ṣàìmọ̀ rẹ̀ ká máa rántí ọlọ́run ká máa gbàgbé. ẹ̀rí afáàbí wọ tẹ́tì ńlá ìwọ sá bẹ̀rù ọlọ́run pàtẹ́kù wà lọ́ọ̀hì torí ìpàyọ̀ ọlọ́run tí mò ń sọ yẹn máa já wàrà tí kọ́líbà mọ̀rí ẹ̀ǹ ẹ̀là wà òní bá ọkàn ọmọnìyàn kan sáládùúgbò báyìí kéèyàn jọ máa sọ aládùúgbò ẹ mọ̀ pé jáàrù aládùúgbò nìyẹn jáàmù rẹ̀ ní jìránù. mọ́ já wàrà tí kọ́ńtàmùrẹ́ ìyá ni kẹ́lìmọ̀ tó tẹ́kọ̀ọ́ àtẹ́kọ̀ọ́ kò ní bá ọkàn ọmọ nìyẹn kẹ́sà aládùúgbò ẹ̀ là wá sọ ẹ àfikọ́ dàpọ̀ mọ́ yẹ́nyẹ́ àfikọ́ dàpọ̀ mọ́ yẹ́nyẹ́ mo yà pé gẹ̀dọ́n tó sọlọ́sọ́ àmà ń tẹnu mọ́ ọlọ́wọ́n bá tọ́nà sálájà wá yà yọ lẹ́dí náà ẹ̀mọ̀ ọ̀pọ̀ nínú àlùkò àná ẹ̀fẹ́ tẹ́kù lọ ọ̀pọ̀ rẹpẹtẹ nínú àlùkò àná alákùnrin àti bá tó sọlá gbẹgbẹ ọlọ́run gẹ́gẹ́ fún ara rẹ̀ yuhibbu al-abda at-taqiyya al-ghadiyya al-khafif ọlọ́run nífẹ̀ẹ́ sẹ́rú tí ń bá ń fáyà ẹ̀rí ó sì tún jẹ́ ẹni tó rọrọ̀ ẹ̀mí al-khafif tí ètò ń sálá ti hàn tí máa ń fara mọ́ orí bẹ́ẹ̀ àfààní ittaqillah fáyà ọlọ́run ọ̀tàkù wallahi orí bẹ́ẹ̀ rọ ọlọ́run ọba yìí máa já wàrà ti qalba kò ní bá ọkàn ọmọnìyàn kẹta aládùúgbò ìlà wa sọ àfi kọ́ dà pọ̀ mọ́ yẹn yẹn afáwọn adélẹ́sà máa ń yẹ kí káwọn tọrọ bá ń bàtọ́lá kì í ṣe ẹni tí bá ń dáná káàkiri lápè ní balógun yàní alibatol mimbatula yẹ bọ̀kúlù bọ̀kúlàtàn bọ̀bùwàbatol nínú wàhálà tó wà nù fàáhùn lánìyàn àwọn pé fáwọn là tó o bá fẹ́ wé ismu fáyìlì rẹ̀ níṣẹ́ lọ́wọ́ máa bọ̀ sí jáde kó mi léyìí lọ́wọ́ máa bọ́ nù mí ọ̀gá nu pírọ́blẹ́mù tó ń ní tiẹ̀ nìyẹn àwọn pé bàkúlá yẹ bọ̀kúlú bọ̀kúlá tán wàhùwà bàtọ̀lì balógun níjẹ́ bẹ́ẹ̀ kẹlima wo ló tún jọ ọdún wa tó ti di gbogbo àwọn gbọ́ gbogbo gbà ó tún jọ ọrùn rẹ̀ àwọn náà ni hasad aláwọ̀ wà hasuna yahsunu hosna sẹ́tún rí pé mọ́sàrú ẹ̀ tún pa ó tún bójú dà náà pé ní àgbẹ̀ ní kíni o mọ̀kó lẹ́tàn eléyà wọ́n sọ pé hosna wà wọ́ hasan àwọn míín náà tún wà mọ́kẹ́sì sọ́rọ́ fún làǹkọ́lọ́ ó lè yé ló jáwé bẹ́ẹ̀ ó lè torí bẹ́ẹ̀ lẹ́sà mọ́ yẹn pé tọ̀hún tóró kọ́ bàtọ̀ lánàá kì í ṣe ẹni tí máa ń dáná kí lápè ní balógun iná máa ma ṣẹ̀kẹ́ la àlebàtà rẹ̀ o. Súnmọ́ ẹni tí ń báyọ̀ ọlọ́run. Àbálòkù gidi gangan nìyẹn. Òun gan ni balógun. Ẹ̀rọ bá lọ́sọ̀ sálánẹ̀ sọ. Nílẹ̀ ìsọ̀ ṣẹ̀dídó fi sọ̀rọ̀ á. Ẹni tó bá gbìyànjú báyìí tó wọ́n máa jẹ̀yàn mọ́lẹ̀ kì í sì yẹn lálágbára. Iná ma ṣẹ̀dídó lẹ́dí yamlikun nafsahu àyíndẹ́lgọ́dọ̀. Ẹni tá a lè sọ pé lágbára ń tòótọ́ nígbà tí bínú bá ṣe kíni o tọ́ba sọ pé òun dé. àfàwa ni sọ̀dìkì ṣàríà wọ̀lá tẹ̀ríkà ní ìlà rọ́jò lè ń yarúsù odò fi láìlì zuhal xaaradìlẹ̀ afukàrò fi xẹ́kì mátì man kọ́dí hàdáná tubulana azza wa jal. sọ̀dìkì ṣàríà wọ̀lá tẹ̀ríkà ní رجل يبسط الله الليل ولن حارة أفكار في قدرة من حارة أفكار في حكمة من قد هدانا سبلنا عن ضرة قد هدانا سبلنا عن ضرة في الشرع في الشرع ولا شرطا إلا رجل يبسط

ìtumọ̀ rẹ̀ ni pé khudh bil kitabi was sunnah. gbàtẹ́wà lọ́wọ́ mú bá súnà nẹ́bì mú kó lè ti gbára lé ńdọ́bá wa nu méjèèjì. àgbọ̀lọ́wọ́ náà sọ́kọ̀ ma atakumur rasul fakhudhuh lóòótọ́ ayé àyẹ̀wò à ń kọ̀ ọ̀rọ̀ ogun ẹnu gbogbo àwọn afọ́nkẹ́ òsèré lọ́gbàdùn ẹni wọn kò sí pé ń sọ fún wa wípé súnà nẹ́bí èsì nǹkan dandan ni kátẹ̀lé lánà nẹ́bí. sọ́díkì ṣẹ́ra òfin ọlọ́run ọba gbàá lódodo. ìtumọ̀ rẹ̀ nìyí pé ṣẹ̀rí àní kó lò níbi gbogbo tọ́lọ́n bá kọ́ láṣẹ. tí wọ́n ní ẹ bá ti fẹ́ pààyàn láṣẹ ṣẹ̀rí àní olù tọ́ba fẹ́ kọ̀ fún yẹn ṣẹ̀rí àní olù. ẹ̀rí àfààní wọ̀lá tẹ́ríkàn má lọ farati ìlà rọ́jòlín arákùnrin kan tó lè gbóhùn tiẹ̀ yẹ́rù sódò fìlà ìlú zuhari ìràwọ̀ sọ̀hálì lòun máa ń dẹdẹ rẹ̀ lóru awùràwọ̀ má gbọ́ tiẹ̀ alikohan wàlúmọ̀nà jimon ẹni tó fi ìgbẹ́ sẹ́rẹ́ ni àbáwòràwọ̀ ni àbádájọ ẹ̀rọ fún àwọn sọ̀rọ̀ àlejò ọ̀gbẹ́lẹ̀ sàmínà tẹ́bàlẹ̀ lọ́wọ́ àlìkàbáyé lèdè imáàmù alḥàfíìsì zahabi rahimahullah wọn ni gbọ́dọ̀ lẹ́sàmínà tọ́ba tẹnu òjijì ọlọ́run bá sọ ibẹ̀ ṣáàrẹ̀ tọ́ba tẹnu ẹ̀ jáde ọ aláàs ó ń dọ̀ ohun ti sàgbákà nìyẹn. ọbẹ̀ yìí pé nǹkan tẹ́ni ẹ lọ́ọ́ jìnsì kẹ̀bí rọ́tún bí nǹkan báyìí rí sùnú. sílẹ̀ ìsàmì nà tó fi ń jáde kìí ṣeré o. ìjọba àwọn àgbègbè lẹ́yìn ìsàmì nà kìí sara wa kò sínú wa. nìkẹ́lẹ́ ìsà aláàsùn nà ti kò sínú lànà ẹni tó ń dá gbígbá ọwọ́ sókè ìnà ẹ̀lágo àti wọ́n tẹ̀ dá gbígbá fún. àbẹ̀kọ́ sásàhárà wọ́n sóògùn fún àbí ọwọ́ sóògùn ọwọ́ tó sọ ìnà ẹ̀lágo àbí wọ́n sóògùn láti sàlám ti fa àwọn nǹkan yẹn nìyẹn. torí bẹ́ẹ̀ tọ́jú kì í ṣọ́ra ń tọ́ bá wá nù òfin ọlọ́run. ẹ kódà abúlé gbèsè kádàrá gbà á kakadara má lọ fara ti kí ni rọjòlé arákùnrin kan pẹpẹ yàrá lóso ilẹ̀ ìlú suhal ẹ ọ pété bá sori ni suhala ni ọba jẹ àbí ẹkọ ẹ wà yí pé yàní yàrá sodo suhala ilẹ̀ ìlú òun ni ọba jẹ wàhálà tó wà ní orin náà nìyẹn ọ̀fun nìyẹn lọ́dẹ lọ gbé sáyìn lẹ́yìn kò sí tó bẹ̀ kó fún padà tẹ́lẹ̀ orin ọba jẹ kò sì tún fún lálẹ́ ìfọ̀lá àmúdásọ̀pọ̀ lọ inú sọ̀rọ̀ orin nìyẹn o sọ́ọ̀dì kì gba sẹ̀rí àgbọ̀ ńlọ́wọ́nù tí ọlọ́run ni ọgbà gbọ́ ńlọ́wọ́nù súnà ni ọgbà gbọ́ má lọ fara ti ẹni tí ń dẹdẹ gíní ọ ìràwọ̀ zuhali lóru má fara dùn yẹn ni pé má gbọ́rọ̀ rẹ̀ ni wọ́n akánú sọ̀sálà ti sọ wípé kan ni wọ́n máa mọ̀ báyìí wọ́n dẹ̀ fi ọmọ gíní ọgọ́rùn-ún ẹ̀rí ìṣọlọ́wọ́n ni abẹ́ àfáwọn sọ pé gbogbo òròrí ti dààmú sí hikimati mọ́nkọ́dí àdáná subhanahu azza na jalla ọgbọ́n ọlọ́run ọba subhanahu wa tó dógóńgó ẹni tó fi wá mọ̀nà wà ń bẹ̀ ẹni pé kò lè yé wa yẹn ni pé ìbùkún ẹni tí ọba ló kó wọn máa yẹ lè wọ́n rẹ̀ ni o ti kódà wọn lè bọ́mọ níbejì gbogbo òsì tún níjọra nínú yanni akhlaq ní khulqan wa khalqan ìdẹ́gà gan lè yàtọ̀ ìwà náà lè yàtọ̀ àfààní haratil afkaru gbogbo òròrí ti dààmú dààbò fi hikimọ́tì mọ́ńkọ́dí hadana tòbìlánà ọgbọ́n ọlọ́run kádàrá ọlọ́run agbára ọlọ́run tó fi wá mọ̀nà yìí a wà lórí ẹ̀ yẹn ni pé kí ni wàá lọ oníràwọ̀ àwòràwọ̀ máa sọ fún yẹn bẹ́ẹ̀ àwòràwọ̀ lè rí nǹkan kan sọ fún yẹn nípa rẹ̀ àfààní òtìbá ilé máa tó alálẹ̀ kálukì fọ́ká fálàmì jáìṣìn wà áfúná mìndùwẹ́l àìnànà múrùn wọ̀ká àánú wà máa ń mọ́lákàlà àrùdọ̀. وولى وعزل فتدمرت على الخلق بدم فلم يجد وعفنا من دول أنا مولود وجنان ومن ملك الأرض وولى وعزل ملك الأرض وولى وعزل فتدمرت على الخلق بدم فلم يجد ìbùnú ìwádìí wọn ni kò tí balùwẹ̀ mọ́wótù àìfún rìdàn. من الذي فرضه الله تبارك وتعالى هذا المجهول ياتي لاختصار القول والكلام لازم ليش سماري يا رتوك اذا قالوا كتب الله الموت قالوا كتب الموت ثاني من كتب موت الله قال الله ما كان لنفس ان تموت ها الا باذن الله كتابا مؤجلا ما kò sí ṣe kẹ́mi kan jáde láyé kó ẹ́ àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run kitaban ma'ajjala àkọọ́lẹ̀ tá a ti ṣe kí ni o tá a ti fà kókò sí òun ló máa jẹ kutiba al-mawtu ala al-khalqi fakam wọ́n ti kádàrá kú lórí gbogbo ẹ̀dá ọ̀kam falla min jayshin mélòó mélòó ni kú ti rún oorun oorun tèta tèta mi ń jẹ́ iṣẹ́ nínú àwọn ọmọ ogun. wọ́n nínú sùkà mi sọ wípé fàlà mi ń jámọ́ ẹ̀yìn torí yẹn ní ọlọ. torí araka sunkún ni araka sunkún náà dẹ̀tún ni. àbẹ̀ bọ́ sábà wípé fàlà mi ń jẹ́ iṣẹ́ bá kí jámọ́ ẹ̀yìn bọ̀ yọlọ. kùtìbà ìmọ̀ọ́tù wọ́n ti ṣe kú yẹn alálẹ́ kan kì í fa kám lórí gbogbo ẹ̀dá. ọ̀kàmù fàlà mìjàmáìn min ìṣe mélòó mélòó ni ikú ti fọ́ nínú àkójọ wàá fúnná mìndùwẹ́l tábà ní fàníyà ọ̀tán nìyẹn fúnra ara rẹ̀ ìyá fúnná wàhùwà fànáwù ọ̀yàtọ̀ sí fìnáwù o nìdí wàhálà akéwù wà lẹ́nìyàn o ọ̀gá wa ti pè é ní fìnáwù o ti sá hátù n'i gbangba àtàníyàn. wọ́n bá ti di fanẹ́wù ó ti ti sẹ́ni ẹ̀ mọ́sàrí fún kíni o fún fàníyà kì í ṣe fanẹ́wù ẹ má jà máa sọ lábá wa rà lábẹ́ mọ́ eléyàn lóga tó rí dọ̀ nìyẹn ẹ̀ pé lóga kan fẹ́ lóga tó rí dọ̀ ọ̀nà wọn ti pé rọ̀dọ̀ rọ̀dìyà ni rọ̀dìyà yẹ̀rọ̀dọ̀ faniya yẹ̀fúnẹ̀ kọ́síyà yẹ̀fṣà mọ̀lùbọ́sí kílẹ̀ faniya yẹ̀fúnẹ̀ wà wà fanẹ́ òun ni mọ́sàrú rẹ̀ ṣùgbọ́n eléyìí wọ́n ti wá fi hamza àtàdé ẹ wọ́n ti fi fi afna ọ̀fẹ́ tẹ́tẹ́lẹ̀ ó ṣe kí ni o òmùtán ikú nìyẹn kutiba al-mawtu ala al-khalqi fagam wọ́n ti kádàrá kú ala al lórí gbogbo ẹ̀dá ọ̀kẹ́m fẹ́lẹ́mìn jama'in mélòó mélòó ni kó ti fọ́n ká tó ti fọ́n min jama'in nínú àkójọ wàhálà min duwal jamu dawla nìyẹn ó dẹ̀ ti mú tán mélòó mélòó ni ikú ti jẹ́ ọ́tán nínú ìjọba àwọn ìjọba kan ti lọ lórílẹ̀ yìí bíi pé wọn ò wá ni afáwa fẹ́ fún wa lápẹẹrẹ afáàní àyìnà nàmúrúdù wọn ká ní àánú ọ̀mà níbo nàmúrúdù wa nàmúrúdù jẹ ló sísọ bá nàbí ìbọn yún alẹ́ sọlá tó sọlá pé tọ́ba lẹ́lẹ́dà rẹ lè jiyàn òun náà lè jiyàn ilé ìpààyàn tó wọn jẹ nìkan àwọn ń dọ̀hún dá kàní àánú dà wọ́n máa ń mẹ̀lẹ́kẹ̀lẹ̀ àrùtọ́ àwọn tó ṣe pé wọ́n jọba orílẹ̀ wọ́n wá la wọ́n lè sọ pé ọ̀yà ìwọ máa darí ìjọba lọ wàá zari wọ́n sọ pé ayọ̀ ilé kọ́dà bí yẹn wo nàìjíríà wà ní ìyẹn ọ̀rọ̀ apẹ̀rẹ̀ bàbá kan ń bẹ ní ọ̀yọ́ sèlú ẹ̀ka àwọn bẹ̀rẹ̀ ẹni tọ́kàn ni ibi táwọn eléyìí ní láyàdé gómìnà kan wà lórí ìjọba báyìí wọ́n sì mú ẹni tí wọ́n sẹ̀ tí wọ́n sẹ̀ ń polongo owó rẹ̀ ní ọ̀hún ó sì lọ sọ́fíìsì ọ̀sẹ̀ òun mo ní kọ́ wá wo ibi tí ó jókòó sí ti ọba àbíkó ń bẹ̀ ni ọba àbíkó ń bẹ̀ ibi tí ó jókòó sí mo ní kọ́ wá wò báyìí ìyẹn ọ̀dẹ̀ ti délé nǹkan kan sí àwọn ń dọ̀hún lẹ́dà. wọ́n kẹ̀ sọ́lẹ̀ kẹ́nẹ̀ pé kó má ní bàbá báyìí ah, ikú bò ṣé wọ́n máa ń kú ni afa na aina namurudu namurudu da kanaanu da ọba mọlẹkẹlẹ arúgbọ àwọn tó ṣe yí pé wọn ní kápá orílẹ̀ báyìí wọ́n wá ńlá wọ́n sọ pé ní táwọn afẹ́kọ́ jẹ́ ni tóun yóò jẹ́ wàhálà ni wọ́n dáa ti yọ. ẹ mọ̀ pé gbogbo orú àwọn àpẹẹrẹ ọ̀sẹ̀lẹ̀ láwọn yóò ṣe fi dáadáa ayọ́ kó ṣe ayọ́ àwọn ń dọ̀hún dà àfàwọn ni. أين عاد أين فرعون ومن رفع الأهرام من يسمع يخل أين ما صادوا وشادوا وبانوا هلك لكل ولم تغن لكل أين عاد أين فرعون ومن رفع الأهرام من يسمع يخل أين من صادوا وشادوا وبنوا أنا كرب ولم تبني القلب أنا كرب ولم تبني القلب أين عاد أين فرعون ومن ومع الأهل ومن يسعى أين من زادوا وشادوا afaani ayina ayina aadun Awon Adale owó la kọ hood Awon ọdà àwọn adalẹ owó la àwọn ọdà sọdà tó bá ń sọ gan dé ìbáṣẹ nígbàgbọ́ rẹ̀ bá lágbára gan yóò fẹ́ wá o táwọn ènìyàn dẹ̀ yìí rèé wá rí àwọn owó ẹ̀rí ẹ̀fẹ́ lábáà làwọn eléyẹn ẹ̀sọ́nùnà àkà òkè oníyẹrin orí rẹ̀ ni wọ́n gbé yé pẹ́ ní oṣù mọ́yọ́ dàbí àpáta ní yamani àwọn yẹn dà ayé fìràwọ́nù fìràwọ́nù dà fìràwọ́nù tọkẹ̀dé ti níbi dẹ́ àwọn tó bá ti fún ọ bá ti gbọ́rọ̀ sí lẹ́nu báyọ̀ gbọ́ ẹ lọ́ọ́ bá nǹkan wọn mọ́rùn ẹ kọjú wọn sórùn ẹ sákàn wọn mọ́bẹ̀ kan gbẹ kú mọ́bẹ̀ ẹ̀fẹ́rú bẹ́ẹ̀ náà ló ṣe fún obìnrin rẹ̀ lọ́kẹ́ àti ló tó ṣe fún gani. ìyẹn fi ń bẹ lọ́n pé rọ́bì nílé àyíǹda tàbí ìtàn ọ̀nà jìnnì ní fẹ́ràn ọ̀nà àmàlẹ́hẹ́ ọ̀nà jìnnì ní àkọ́bù. kìí ṣe pọ́nmọ́ rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ lálùjọ náà àtẹni o ẹ̀wọ̀ ọlọ́run ó sì ń jẹ́ dùn áwù ọlọ́dọ̀ ẹni tó kéré ọlọ́run lọ̀rọ̀ àwọn àdùdà àwọn fìlàwọ́nù dà ọmọ ọ̀rọ̀ fún al-ahram al-ahram òun nílé gogoro tí fìlàwọ́nù kọ́ pyramid àbí kí wọ́n máa ń pè ní gogoro òkúta láfẹ́ wọn tó wọ́n bá ti káwọn kan wọ́n báyìí ni wọ́n bá ti mọ́ títí fáá wọ́n máa gorí ara wọn ni nígbà tó wọ́n ní ládàá òkúta ní lábàǹtù ẹnìkan bí ti fì báyìí. gbogbo wọn yẹn ẹ dáàdì mọ <laughs> àwọn lọ sí nìyẹn wọn tó lọ káwọn mí wá. ẹ̀rí àyìnbó fìràhùn fìràhùn dà ọmọ rọ́mọ àhùrọ́nà àtẹnudó gbé àwọn ilé gogoro ilé gogoro tó wà ní mọ yéésù máa yá kalẹ̀ dé ìgbẹ́ ni wọ́n bá gbọ báyìí ìrìnrìn ó sì máa dé ẹ wá o táwọn èèyàn ṣe. ló ṣe àbíbò lélẹ́ẹ̀ni ṣe jẹ́ àfààní àyínà ẹ̀mọ́ sáádò ọ̀ṣáádò ọ̀bàánẹ́ o. àwọn tó darí dà ìhun tí wọ́n kọ́ gàdà ìhun tí wọ́n kọ́ gẹ́gẹ́ dà alákàlẹ́ kò lọ wọlé amútòkùn náà ló kò lálẹ́ ogun ọ̀pátá ni wọ́n ti ṣe kí ni o wọ́n ti parẹ́. ìhun tí wọ́n wá kọ́ gà yẹn ọ̀rọ̀ wọn lọ́rọ̀ tí wọ́n bá. àfààní àyínà àríbábọ̀lẹ̀ ìjà áhìlò nù أين أهل العلم والقوم الأول الله كل منهما وسيجزي فاعل من قد فعل أين أرباب الهداء أهلها أين أهل العلم والقوم الأول سيعيد الله كل منهما وسيجزي فاعل من قد فعل Aya. Aina Allahul Hijab lumbuha Aina ahlul ilmi wal qawmul awam Wal yu'idu Allahu kullam minhum Wala yajzi fa'ilan ma qad fa'al Wala yajzi ẹ̀wọ̀n kan sọ pé àlùkùlẹ̀ òun ni kí ni ọ al-imaratul kabira ilé gogoro òun ni kùlẹ̀ nìyẹn jáwọn kùlẹ̀ wọn ni àyìn àrùbáàbò lè ìjà ahlun nuha àwọn ọlọ́pọlọ pípé dá lórí wọn pé àwọn dà ahlun nuha tí wọn ní làákàyè àyìn ahlul ilmi wal qawmul wal àwọn onímọ̀dà ẹ wà àwọn àfa àwọn ọmọdé lọ rẹpẹtẹ ẹ tún àwọn àfa nítòsí ṣẹfì nùtẹmí nùbàdàn ìmọ̀fọlọ́ ṣọlálùdáni ṣẹfì mọ́gbé gbogbo padà ẹ̀ àwọn ọ̀dà wàlùkọ́wọ́mọlẹ̀ wàl àwọn ẹni tó kí ó lọ́dọ̀ àwọn tó kí ó tó kí ó lọ́dọ̀ àwọn tó kí ó tó kí ó lọ́dọ̀ tó fi lọ́dọ̀ ànẹ́bí àwọn tó ń dá àwọn ọjà àkọ́kọ́ sáyọ̀n yẹn tó là òkò ńlá nínú òmò gbogbo padà lọ́n tẹ̀sí máa dá padà wọ́n sá àyà jẹ́sẹ̀ àyẹ̀lá. àbáwá tó wá gbé náà sí àjáde àbá ni àyẹ̀bùnà yíyá sùnmá wàtọ́ ya àjàmá ìkàmọ́ ó sọ̀ tìbíyá káírò lèmílẹ́ ọtún lè bẹ̀rẹ̀ àyẹ̀lmà ọ̀là tẹ́kùtà lè fàmà abu adale kayiro ala ahle le kasal. ẹlòmí yẹ sùnà wọ́n yẹ jama àti jama ní kọ́ńtọ̀tì yàtọ̀ irun nílẹ̀ kúndùlùdì ní ẹ̀yìnà wà látàkùn jama àbí àdàlùkọ ìwòrò ala ahle ń jàmbá àbí àdàlùkọ ìwòrò ala ahle ń jàmbá. ẹlòmí yẹ sùnà wọ́n yẹ. جمعا عندنا منكم قد بها والمنزل وطلب العلم فلا تسأل فما أبعد الخيرون ما أهلكم أبعد الخيرون Abáni àìbùnẹ́yà, eléyìí náà jẹ́ kí ni ọ, ọjà ara àfikàn náà ọ̀rọ̀ òfin nìdá ayé bọ̀nà ìyá mo pè wọ́n ọmọ mi tíyẹn lè máa fọmọ ọlọ́mọ ọlọ́mọ rẹ̀ bẹ́ẹ̀ ni fáwọn ẹbí náà máa ń gbé bọ̀nà ìyá fún daniel fún anes malik ọ̀dì aláwọ̀tàlá ni ẹni tí sọmọ yẹn lè pè ní kí wọn lè pè lọ ya ní tàbùbá wọn tarọ fún wa lóòótọ́ bó ti wá yìí ọwá ní kí ọ ọwá ní tàtùgírù ṣùgbọ́n tàtùgírù lọ́dọ̀ ọdẹ àti pé tàtùgírù lọ́ máa ń tún bẹ́yẹn tàbùkìrù tún ní àwọn mọ̀ánì mi ti máa ń kó sábẹ́rẹ̀ nínú ẹni kí ni ọ tàhàkóbá ọ̀dàrọ̀ fẹ́ràn ní ti fẹ́ ní ti kí ni ọ ní sàánú. ṣé Lukman lè fẹ́ ọfẹ́ bọ́ ọmọ rẹ̀ ọfẹ́ bọ́ ọmọ rẹ̀ sọ̀rọ̀ tàwíìdì yọ máa yẹ pẹ̀lẹ́ rẹ̀ yọrọ. ẹni yẹn fẹ́ sọ tàwíìdì fún ọgbọ́dọ̀ yẹyẹ rẹ̀ lọ́yẹ́ pé kọjọ́ bí àdúrà kọjọ́ bí àdúrà làwọn afá máa ń gbé kalẹ̀ tí wọ́n bá fẹ́ sọ tàwíìdì fún yẹn. ẹ wo alimami nù jáde محمد bin abdulhadi رحمه الله pé tọ́lá wọn fẹ́ sọ̀rọ̀ tọ́lá sọ الله ìlàmù rahimakallah àgẹ́rù ẹ̀ ṣe bí èpè bí àdúrà mi torí nǹkan tá a fẹ́ sọ yìí ọlọ́run ní oúnjẹ oyè lọ́ba ní oúnjẹ yìí ó lè lò ó ní ìdí àdúrà tọ́kẹ́ wọ́n yẹ pẹ́rẹ́ ọmọ rẹ̀ pé ìwọ ọmọ mi kéńkélé ẹ̀rọ níta àrùn ẹni tí èso ọmọ yẹn lè péré kí ni ọ lè pé lọ́mọ kò sílẹ̀ ìfẹ́ rárá bí èyí ti sọ̀rọ̀ lóbi ẹ̀rí wọn ní kọ́lá máa ń sọ bẹ́ẹ̀ fún Mughira náà fún ṣọ́ọ̀bá ẹ̀ fún àwọn ọmọ ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ bá al-Mughira fún ṣọ́ọ̀bá náà wà mẹ́ àdìsí wo ni al-Mughira fún ṣọ́ọ̀bá gbà wà tó gbajúmọ̀ ẹ̀yà àti rẹ̀ dọ́rẹ́ ti rẹ̀ ẹ̀gbọ́n ọ̀sán wa máa ń dá kọ́ bàbá tí kò sí bá ti fẹ́ sọ̀rọ̀ báàbù yẹn báyìí nínú àlámọ̀rí àgbọ̀yẹ̀ ti báyìí Mughira fún ṣọ́ọ̀bá alákọ̀ọ́kọ́ gbà wá. هو أن حديث المغيرة بن شعبة لا لا عدد حديث tí mo fẹ́ gẹ̀ wí wọ́n ní àdìsí tó máa ń lò nù fíkì lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n ní àdìsí tó ní ṣe pẹ̀ lọ́rọ̀ ó ṣe kú fi kò ṣe kú fi. wọ́n yẹ kẹ́ máa fi àdìsí kan kẹ́ máa fi sọrí tàbí kọ̀ọ̀kan báyìí ó ti lẹ̀ wọn báyìí. àyẹ̀kọ́ gbogbo nínú àwọn àbọ̀ àbẹ̀lẹ̀ fíkì wọ́n bá fẹ́ gbé jáde báyìí wọ́n bá ti fẹ́ sọ̀rọ̀ kú fi báyìí عن المغيرة بن شعبة يبقى فأهويت من لن لأنزع خفيه أنت صلى الله عليه وسلم فأهويت mo wá pa kúrú wọn sáré rìn síwájú nínú ìbàbàrà táwọn sọ̀hábà máa ń bójú ti ọlọ́run yẹn ó dà àwọn kẹfẹ́ rírí wọn rí pé ah kódà ìpàtàkì yìí ju ká máa dọ̀bálẹ̀ lọ èyí sọ̀rọ̀ dídọ̀bálẹ̀ lásán mo pa kúrú báyìí kí n bá kó fi òjijì ọlọ́run ní dá ó máa fa inni adìkálìtòhómà tọ́hìrọ̀ sẹ́yìn. ọ̀rọ̀ wọ́n di mo tọ́ wà ń tòsí tá a bá tún bẹ̀rẹ̀ mo tọ́ wà ń tòsí ni mo tá ń bèrè ẹ̀ eh, níṣẹ́ máa ṣe wàhálà lọ mu. náà wọn àbúrò fíkì ẹ̀rì fún wọn kọ̀ọ̀kan máa mú wa. tó a bá ní bùnẹ́yì ọmọ mi ò isma wa sọ́ọ̀yà jamu wa síyà gbọ́ àwọn àsọ́ọ̀lẹ̀ tó yẹ kó kó sínú kíkánná àwọn ọgbọ́n ó sọ̀tì bí ha kò síbi tó yẹ ẹ̀sìn tó dáa ju islam tá a ṣe yìí ló lè kóró ẹ̀ wá ó lè kó lè sínú àwọn ẹ̀sìn mi. sí làwọn àsọ̀ọ́lẹ̀ náà ó tó lè bẹ̀rẹ̀ àìlúmọ̀ wọn látẹ́kùsà ń fànà àní wáìmọ̀ ọ̀làtàkùsà máa rojú fàmà àbọ̀ àdàlùkáyìr kọ̀sẹ́ni tó rí lè jìnà sí tó àhìlẹ̀ kàtàlì ẹni tí bá ń rojú ni o náà lọ́kàn náà àbẹ́ ẹlẹ́kọ̀ọ́ gbẹgbẹ́ wọ́n bá ní ẹnì kẹ́kẹ́ mú kíní kẹlẹ́ ó dowó lójó ní gbìyànjú má jiyàn rẹ̀ wọ́n tó bá sọ wípé ní èso ní gbìyànjú ó níbi tí ó mọ mi báyìí bí òsè rómi nìkú ni ẹ má jiyàn rẹ̀ torí kò ní gbìyànjú. àfààní ọ̀túnlẹ́bẹ̀ láìl mọ̀wámà wọ̀lá tẹ̀sítẹ̀lì má rojọ́ fẹ́mẹ̀ abẹ́ àìdàlù kọ́yìrọ̀ ọ̀sẹ́ni tó rẹ́ fi ń jìnà sí jù tó dání o alẹ́ àhìlẹ̀ kẹsẹ̀ àwọn olóró jù. واحتفل للفقه في الدين ولا تشتغل عنه بمال وخول واهجر النوم وحصله فما يعرف المطلوب يحكر من بذل واحتفل للفقه في الدين ولا تشتقل عنه بمال وخول واهجر النوم وحصله فما يعني بالمظلوم فيحكم ما بلغوا يعني بالمظلوم فيحكم ما بلغوا نلزمني بالدين ولا تشتغل أنه بمال وقوى واهجر النوم وأبدله فمن يعني بالمظلوم يحكم ما بلغوا àfààní wàhtẹ́fìlì fìtìn tẹ́fìlì kó jọ kó gbá gbogbo ara rẹ jọ lèlè fìkìsì fi dín láti fi gbàgbọ́ yẹ́sì lọ́ọ́ wá mú àgbọ̀ yẹ́sì ẹ̀kọ́ àwọn sọ̀tọ́ lánàá sọ yìí pé ìyá ọ̀rọ̀ fìlìjà ìlíyà ìyá ọ̀rọ̀ في الإسلام إذا فقهوا ẹni ẹ̀sà àwọn èèyàn lásìkò àìmọ̀gánmọ̀gán ẹni ẹ̀sà náà ló tún máa máa jẹ́ nígbà bá gba ìsìláàmù nígbà tágbọ̀ yìí bá ṣe kí ni ọ ọba ti wà. afáwọn ẹ̀ṣẹ́fì lè fèk ìyẹn ni pé gbá gbogbo ara rẹ jọ fàgbọ́ yé ẹ̀sìn àlùfẹ́kẹ̀ fìdí wọ́n láti ṣẹ́fì láàbù má èròjú kúrò níbi ìmọ̀ fìk bìmáàlè pẹ̀lú dúkìá ẹlẹ pé mo ti wà ní ti àwọn yẹn kí báyìí ń sìn ní. ẹlẹ́ni bá fẹ́ sọ̀rọ̀ ọmọ àgbọ̀ bí yàn lówó òun náà tó lé kéwọ́ òun náà ni. wọ́n wá nídìí tíyẹn kẹ́ ní dàrúsì báàdù ó ní ó ní di dàrúsì báàdù tó o bá ti ṣe ju rẹ lọ o lè má ní ìdí owó rẹpẹtẹ tó fi kéwù. lápẹẹrẹ nísìnyí òun kéwù lọ́wọ́ o wá lọ mú àwọn bùkátà kan tó ti rẹ̀ gẹ̀dú ńlọ́ọ̀lá ẹnì pa sọ ọlọ́rọ̀ tó pọ̀ lé ìtọ́lọ yẹn ọba lówó gan tí òní tó lè rí mọ̀ òun gan lè rí tí ọba ti kó àkókò nu ẹnìkan wò pé bó ló ti bọ́ra ó sì mọ bó ti máa mánéjà lọ tó lọ kó bùkátà kan o àfààní láti máa ń bì má jẹ́ kí dúkìá kọ́ka ìrojú bá kúrò níbi ìmọ̀ wàháwàlì àbọ̀mọ̀dọ̀ ẹrú ebi mọ̀ nká àwọn ọmọ sẹ́dá ń kó kì í náà ni òun ni òun ni ò jẹ́ kára yé èso ní kí ó dé dàbí. náà mà ẹni tó bá gbogbo sùn wàá jọ orun wàá yẹn and so yìí. lọ gbìyànjú bóòlù sì máa gẹ́ẹ̀tì mọ̀ ọmọ ìyá àrífẹ́ lè máa pẹ̀lú ọba ẹni ọbẹ̀ mọ ohun tí wá yá kiri mọ̀ nbàzà bí wọ́n bá ná sí ọmọ afọ́jú kéré rẹ̀ kò sí ìyẹ́ rárá èyí mọ ohun tí wá káàkiri báyìí ìhun yóò torí ọ náà yẹn kò ní ní ìtumọ̀ sí yẹn tèmi mọ̀ yìí lọ wá ìmọ̀ ní wá à ó ti dà ìwọ̀n orí ọ náà mú gbà tí ò ní ìtumọ̀ sí wa pépé láwùjọ wa nísìn ẹlòmíì mọ owó tó ń kó lọ sílé ìwé ń sọyìn pé kò sì jayé yìí lọ téèyàn bá lẹ́sìn kù. wọ́n lè ní lórí pé yẹn rí admission ó níye owó ó jẹ́ tó di pọ́ páàsì gangan òun mọ ọlọ́ àdánwò tó máa kàn ó máa máa lọ sí àwọn twelve thousand tó pọ̀ kan fáwọn ẹ̀kọ́ tí ó sàn fún ọ ìyẹn lè tó ọ̀kan àjọ pàdé láìpẹ́ yìí àtúmọ̀lé mi náà lọ́kọ́ àwọn àjọ pàdé wa ń sọ fún mi pé ẹ̀kẹsẹ̀ òun ni ẹlòmí o sì fi parí ilé kéwú èmi ò lérò kó lè kó twelve thousand mẹ́sàn án ẹlẹ́ẹ̀ tí ó fi parí ilé kéwú. wọ́n bá ní kó máa dá two two thousand ní táàmù kan àwọn èèyàn jẹ̀sí ní sẹ́wọ́n ní owó yìí náà ni owó yìí pọ̀ aláì owó ilé kéwú náà ti ń pọ̀ báyìí mọ́ ìhun táwọn wáyé ń gbà tí ọ̀dẹ̀ sì yé yẹn owó làbí fojú kéré owó láì ní bẹ́ẹ̀. tó ibi ìlà ìtọ́wá ìgbé ọ̀lọ́dá ni tíra ọ̀ wá dọ̀gbọ́n síbẹ̀ àbọ̀ sí kẹ́sì ọmọ ìyá àrífẹ́ ló máa fi lò bá ẹni ọba mọ ohun tí wá gẹ́gẹ́ káàkiri yá kiri mọ̀ nígbàdà ìmù yóò sọ bá sẹ́fẹ̀ ọmọ bá fojú kéré ẹ̀ kékeré ní ìdí ẹ̀ sí iná kẹ̀kẹ́ rárá torí pé kọ́mọ ìmú tọ́kẹ̀ ti jẹ́ táyé táwọn ayé kí lóye pé kò sí fóyàn lọ́wọ́ iná ní ìmọ̀ mo ti dà sí lórí ohun tí wàá fi ṣe kí ni tí màá fi rẹ́ sí ọlọ́run ọba bì títẹ̀ mi ò fi da aláyàtọ̀ òun à èmi mọ ohun tí wàá ohun mi àbáwá ní látẹ̀kọ́ kọ́dídà àbátí arúbáàbù ho kúlùmọ̀ sára àládọ́rùbìn wàsọ́l fi ziyadi ilmi ẹ̀rọ̀gá mọ̀lẹ́rìndá wọ́n já màá lọlẹ̀ ilmi ẹ̀sùlà hólẹ̀ àmẹ́l. látẹ̀kọ́ kọ́dídà àbátí arúbáàbù ho kúlùmọ̀ sára àládọ́rùbìn wàsọ́l fi ziyadi ilmi ẹ̀rọ̀gá mọ̀lẹ́rìndá. وجمال العلم إصلاح العمل وجمال العلم إصلاح العمل أيوة. لا تقل قد ذهبت أوصافه كل من سار على الدرب وصل دام العلم إنقاذ الإله وجمال. wọ́n ní làtẹ̀kọ́ olùkọ́dídà àbájá arúgbó àbùkù yanni arúgbó àbùlẹ̀ ẹ̀yìn. ẹ má sọ pé ẹ hmm. ẹ̀yìn wá kí èèyàn ọjà àwọn ẹbùnú tèmíà ni ẹgbẹ́ wa láàyín dé nìní. bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ o wípé àwọn arúgbó àbùlẹ̀ ẹ̀yìn mi wọ́n ti lọ. àfààní kúlùmọ̀ sáàrọ̀ ẹ̀lẹ̀ wàsọ̀lì gbogbo ẹni ọbẹ̀ rìn lórí ìlànà tí wọ́n rìn yẹn wàsọ̀lì yóò dé bẹ́ẹ̀ o. tẹ́lá Sheikh Albani rahimahullah ta'ala èyí ni wọ́n kọ́ ọ́ta gan lásán níyẹn bá kó sílé wọ́n sì bẹ́yẹn ń ta tẹ́lá ni. omi wa ń bẹ tó yẹ pé wọn ò tí ì kọ́ ọ́ta ètí ìhẹ̀ta báyìí táwọn yẹn náà pọ̀ ó sì dájú pé kọ́lámù wọn gba yẹnì kẹ́límọ̀ kọ̀ọ̀kan tó jáde nínú tẹ́lá yẹn ọwọ́ wọn báyìí wọn fi kọ́ ẹ̀kọ́ ibi táwọn alẹ́ dé nísìnyí kan bí yẹn bá fẹ́ ṣe kí ní ìgbà gbogbo ayé ló kára yọ kàn máa tẹ̀ yọ máa pèsè sí i ni ah, bẹ́ẹ̀ kì í ti bàbá ni o. káwọn wá jókòó yìí pé àwọn èèyàn ti lọ ọ̀rọ̀ olóró ju ọ̀lẹ́ ni. látẹ̀kùn má sì sọ ọjà pé kọ́ni záhàbà ti àrùbá gbogbo pé àwọn àrùbá bọ̀lẹ̀ ẹ̀lmẹ̀ lọ kúlùmọ̀ nǹkan àrọ̀ gbogbo ẹni ọbẹ̀ rìn aládàbí lórí ìlànà yẹn wọ́n sọ̀rọ̀ òun ní òde bẹ́ẹ̀ o òun ní òde bẹ́ẹ̀ àfààní fi sí ti yá délé ayélujára ẹ̀rọ gan mọ̀lẹ́ àyídá níbi ìmáa létí nímọ̀ ẹ̀rọ gan mọ̀lẹ́ àyídá ìfimigbolẹ̀ lọ́jẹ́ fọ́ta inú ọ̀tá ọmọ àbàjẹ́ ni nígbẹ́ ní ìmáa yí àfà àtùmọ̀ gbọ́dọ̀ pé kéwọ́ ọ̀sán gẹ́gẹ́ ìmáa yí wọ́n já màá lọ̀lẹ̀ ẹ̀rọ ẹ̀fẹ́ làwọn ọ̀lẹ́ àmẹ́ àfààní ẹ bá bá nímọ̀ tán ẹwà rẹ̀ mo ní kó lò ó àbá àtàlábí mọ́tò di pé èèyàn máa jẹ́ sálábí yàní mọ́tò ń kọ́ yẹ̀sìnkú àkídàdán wà ìbádàdán wọ́n tún ló kan wà áfìlà kan. abẹ́ tíkẹ́tì àdéhùnkẹ́ rẹ̀ máa ṣe kí ni o alálàáfíà ìjọsìn ẹ̀dẹ̀ máa wúlò àtúndáníwà ẹ̀rí ẹwà mọ́ gẹ́gẹ́ nìyẹn islahu ahmed náà sọ pé ah wọ́n da níbi gbogbo ó kú wà. kìí sàwọn ọjọ́ ànẹ́bí àbáwá tá a sọ páǹsì súnà ọ̀yẹ́ kí wọ́n fi léyìn ṣe kí ni wọ́n fi rọrin wa. àfàwọn àti téèyàn bá ti ń létí ní màbá yọ̀rọ̀ kọ́ àmọ́ ilẹ̀ àìdá ìfimúgbolẹ̀ lọ́jọ́ fọ́ta nù rẹ̀ ọmọ àbàjẹ́ ni nítorí pé jamal olè ilmi islahu kí ni ọ àlàámẹ̀d àfàwọn àti jàmẹ́lẹ́lẹ́mọ́ ń tíkọ̀ بالنهو فمن يحرم العراب بالنطق اختبل انظر من شعرا ولازم مذهبي في اضطراه الرفض لا تبغي النحل يمل المنطق بالنحو فمن يحرم الإعراب بالنطق اختبل خذ من شعرا ولازم مذهبي في اقتراح الرفض لا تبغي حل في افتراح ورفض العتب جنحل جمل المنطقة جمل المنطقة بالنحو فمن يحرم الإعراب بالنطق اختبل منذ الشيطة ولازم مذهبي في طراح الرفض لا تبقى النحل Bàbá ni Jami lè máa ń fi hàn. Ọ̀rọ̀ rẹ tó fẹ́ máa sọ kẹwàá bá bin Nahawi pẹ̀lú Náhù. Àwọn olódò àdínì. Àwọn ni wọ́n máa ń sọ jáde wípé ẹ́ ṣé mẹ́wù lẹ́rìí ṣé mẹ́wọ̀ wá lẹ́rìí. Mẹ́wù lẹ́rìí olódò àdínì odò àdínì ló jẹ́ ọ máa sọ bẹ́ẹ̀ sàǹkà nìsọ sálá ń sọ wípé innahu man ya'ish minkum fasayara ikhtilafan kathiran ẹni tó bá pẹ́ láyé nu yín ọ̀dẹ̀ sì máa ráwọn nǹkan tó yàtọ̀ pípọ̀ gan. ṣùgbọ́n bí ẹ bá ti rí ohun tó yàtọ̀ tó pọ̀ tó bá ti pa afẹ́ sọ pé nẹ́wù náà wà ń bẹ̀ ànábìyẹ sọ pé fa alaykum bi sunnati ìlànà mi dọwọ́ yín wa sunnati al-khulafa'i ar-rashidin ká má gbàgbé pọ́rọ̀ nẹ́wù o látàrí alkhalifatu amirul muminin Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu nínú ẹ̀wò ti dìde. àbọ̀rẹ́ ní ti ń pè ń jákujàku ni wọ́n ní ashhadu anna muhammadan rasulallah. wọ́n fẹ́ sọ pé muhammadan awáwé rasula yẹn náà sì padà ó sì yẹ kó sọ pé rasulu kó máa jẹ́ kábàrò kí ni o inna. àbíkẹ́ ìdíje bẹ́ẹ̀ ni àfa àwọn ọmọ òrùlé kọ̀ọ̀rẹ́ tiẹ̀ ẹ̀rí àwọn yẹn bẹ̀rẹ̀ sí sọlá bá ń sọ fún sọlá sí pàálí ìfúnà àbí tọ́lé ọwọ́ rò pé abíkíní ah, yìí ṣe ń lọ yọ̀ ọ̀dà tọ́lá àwọn tó ti gbà fá ti pọ̀ mo rò mí gbọ́ pé àti ẹ̀ ti kọ́kọ́ rí ọ̀rọ̀ àfáwọn ọmọrùn kàtọ́ rọ́jà lọ tààrà àti kọ́kọ́ rí wípé kíní yìí ọ̀túnmẹ́tì kùlàfà yìí ló ti ń jáde wẹ́rẹ́wẹ́rẹ́ yìí o ọ̀rọ̀ tó tún rọ́ọ̀lù ìpè ọlọ́run sọ pé wọn mọ àwọn ẹlẹ́bọ rí fóun bọ́ pápọ́sẹ̀ kó lọ́dọ̀ wọn àtòjíṣẹ́ rẹ̀ á ẹni tó fẹ́ gba sílámù ní òun òwúlẹ̀ ẹ̀tẹ̀sìn mọ́ nígbà òjá sí pọ́lọ́run tó sọ pé ó jíṣẹ́ sọ pé wọn ọmọ rí téèyàn lọ á ní kóun tẹ̀lé àwọn kìíní yọ ọba nǹkan lójú jẹ́ o ọ̀rọ̀ yẹn kíá torí bẹ́ẹ̀ náà ewu lẹ́rìí o náà dáhùn olódò àdínì lóhùn o òun làáfàá ti wá sọ yìí pé Ali ibn Abi Talib ọjà lọ́ta lọ àwọn aṣiṣẹ́ lórí rẹ̀ díẹ̀ wọ́n ń gbé torí iṣẹ́ ìlàfà kò jẹ́ kí wọ́n ráyè. wọ́n wá gbé àtẹ́kùbọ̀ sẹ́yìn fún ẹni tó ń pè ní Abul Aswad àdókòlè. ìgbà tí wọ́n á fi gbé sẹ́yìn fún wọ́n wá sọ fún yín pé ìnìhó àbí ọ̀nìhó hàdánàhwà. agbègbè yìí ìwọ náà dojú kọ ọ. àwọn yẹn wá wò pé ìbùkọ́ lèkẹ́lùmọ́tì àlè ìbùnà àbí ìtàn lè wọn ọ̀fẹ́ kó yí gẹ rárá wọn á sọ pé ìmọ̀ yẹn náà ń kọ́ náà láti máa pè àjọsí pé náhù ń ó ṣe kí ni ó ní asúlò nínú ẹ̀sìn wọn bá nìyẹn ti bẹ́ẹ̀ àbáni jọ́mbélé lọ́mọ́sìn hàn kó ẹwà bọ́rọ̀ rẹ bí náhù pẹ̀lú náhù ọba yẹn kọ́ gba rọ́ọ̀kùn ogun rọ́ọ̀kùn ọmọ gbẹ́ngbà àti ìbàwọ̀ ewu fẹ́ kọjú ránjọ́ kínní ànẹ́tẹ́lẹ̀ yọ̀bà pọ́lọ́ alákọ̀ọ́kọ́ fíìlì ọ̀rọ̀ kejì fáìlì ọ̀rọ̀ kẹta mọ̀fúlù bó ṣe kọ́jì lónìí ni wọ́n ń pe tíra rẹ̀ kí ni wọ́n ń pe kọ́ tíra rẹ̀ gbà yẹn wọ́n ń pe ní àlìkìtà ẹ̀ kọ́ tí wọ́n ń pe náà ní ẹ̀rí kọ̀ kó ẹ wà bá ọ̀rọ̀ tó máa sọ bí náwì pẹ̀lú náwù mọ nínú ìtàbàlì ọba ẹ lọ́sọ̀ pé ó lè sọ pé kọ́ làárọ̀ júlán lọ́sẹ̀ máa wí kéwu díẹ̀ nìyẹn ẹ máa kẹsẹ̀ mọ́tẹ̀ fáyìn láti mọ̀ fúlù yóò sì dá fi sínú ẹlẹ́gìdì ọ̀rọ̀ yìí kọ́ mo làwọn afọ́ńtẹ́ fi rí ìgboro tí máa ń tutù kùtù ọmọ náà wù pẹ́. ọlọ́run ní wọ̀mílẹ̀ nẹ́ẹ̀sì wọ̀mílẹ̀ nẹ́ẹ̀sì ọ̀yẹ̀ kó lu àwọn ọmọ náà lọ pé ọwọ́ àánú ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ dákun ẹ̀yin ìwo lọ́wọ́ àná ọ̀rọ̀ nìkan mí náà fi máa ń yẹ kún gbogbo tọ́tẹ̀sì ní gbogbo nǹkan lọ́wọ́ amẹ́ nẹ́wù là bá fi ń súnké lọ́rọ́ bí lójútù. ẹ̀wọ̀n mí náà ẹ̀wọ̀n yẹ kó lo àmọ́ nà. àwọn àgbà wípé ọwọ́ àánú ẹ̀yìn ẹ̀yẹ tẹ́ẹ̀bà alẹ́ nígbàgbọ́ ẹ dákun ń jẹ o ti ka ọkọkọ ka kẹrọ àkọrọ ọwọ àtẹnu wíṣẹ ẹ lọgbà ni ọba nìyẹn ti yé bẹ́ẹ̀ ni so jẹmílẹ lè mọ ti kọ kẹwàá bọrọ bí náhùn pẹ̀lú náhù tọmọ yóò rọ mílẹ ẹyìn rọba ẹni tí wọn bí hẹnẹ rọọbù fún tí ọba mọ rọọbù tí ọmọ náà wù bí nọọsì fẹsí sábà yóò máa kẹsẹ fọsẹ ń bí ọ̀rọ̀ ni ọ̀dùnmí ṣẹ́yìn rọ àní máa kọrin ẹ má jẹ́ àwọn bídẹ́ ọgbà mọ́ wa lọ́wọ́ àwọn àfa wa wọn ni báwọn àfa súnmẹ́ là ń kàrọ̀ wọn yìí àwọn là ń kọrí wọn yìí wọn náà máa hun orin tó bá ti kárùdù máa hun ìyẹn dẹ̀ máa ń ní òṣàdù lórí ẹ̀ tí ó jẹ́ ẹni tóun náà ń kọrin ni o àwọn ẹni tí ń kọrin yóò mọ orin wò yàtọ̀ sẹ́ni tí ò kọrin pé mo kàn mọ́ lásán ó jẹ́ ẹni tí ń kọrin ó ń dèmi ìṣàn ìrọ̀ máa hun orin wọn láti mọ̀ sábì àfáàní ìwọ náà tẹra mọ́ lánàá mi ibi tí ọba lọ́rẹ má wọ ọrẹ ńbẹ o ibi tá a bá ti ju ọrẹ lẹ ńbẹ mí sọ pé ọmọ àwa ọrẹ níbẹ̀ ó fi hàn pé bí ìmọ̀ lọ́rẹ wà ńbẹ náà ní kò sí kíni o ọmọ àwọ rẹ sí. afaani fáwọn àwọn ni wàá nù alálífàlè wà mọ́ asànà ṣẹ́yìnrọ̀ ìdá lamuyọ̀bù dazal mọ́ta ahlọ́lẹ́fàdélé lamuyọ̀bù kọ́sì wá mọ́kúrẹ́fẹ́n àwọ̀ mọ̀nà alálẹ́ àtìlẹ́ sàkàl. màlúwà olúwa nù alálífàlè wà mọ́. أَنْتَنَ الشِّعْرَ إِذَا لَمْ يُبْتَدَ الْمَتَرَ لِلْبَدِلِ لَمْ يَبْتَدْ سِوَى مُطْرَبٍ أَوْمَا عَلَى الْأَصْلِ اشْتَكَلْ أيا تدوي فهو حرمان على البث وما أحسن الشعر إذا لم يبتدل مات أهل القتل لم يبقى مقر بي أو من على الأصل سكن مقر بي أو من على الأصل سكن Àfáàní ìṣòro ni tí mo ní ọmọ akọ fáwọ́ àrùn ni wàá nù àdírẹ́sì ni. Ìdánimọ̀ ni, alàlè fábùlì lórí ọlá. Èyí náà wo bí ṣe ń dùn mọ́ wa bá ń gbọ́rọ̀ àfáà ìbùnà wá rí di. Ẹ̀rí fàdírẹ́sì ó jẹ́ àmọ̀ wọn. Mi ò bá kọrin yìí sáà máa sọ̀kan tá a fi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan yẹn ọwọ́ àrùn ìwàhánu àdírẹ́sì ni ìdánimọ̀ ni alali fagilé lórí ọlá wọ́n mọ́ ni àṣàna ṣẹ̀yìnrán ọ̀sẹ́ ni tọkọrin dá tó ẹni tọkọrin tá àná ní pọ́ńtọ̀ ìdá lámùyọ̀kù tazàlẹ̀ tí wọ́n ní orin rẹ̀ ní pọ́ńtọ̀ orin tí wọ́n ní pọ́ńtọ̀ òun ni pé kọ̀wọ́ kọ́fí àkọ́wọ́ gẹ́gẹ́ ẹgbẹ́ rúdù sí gbogbo ọlọ́ atúnṣe túnṣe kọ̀gbá túnṣe orin pọ́ńtọ̀ ni. àbẹ̀ ẹ̀dìgẹ̀ gbogbo àwọn mòhóró ti tata ṣára àrí kẹ̀kẹ́ tọ́jọ́ mẹ́ ọkàn gbé kalẹ̀ rẹ̀ ni kò jẹ́ ìyé wa. àbámi ọmọ àtàní ṣẹyàn ọ̀sẹ́ni ọkọrin dá sẹ́ni tọkọrin tó ṣe wípé ìdáyàlá mi ò káàbá náà ní pọ́ńtọ̀. àbáni mọ́tà ahìnlẹ́lẹ́ fáńdé lámì ẹ̀fọ́ kọ́ sí àwọn tó lọ́lá ti kú dòdò ọ̀fẹ́ ẹ̀kú mọ́ ìwà mọ̀kìrìfì èké ló kù èké ìyànnímọ́kùnrin tàbí ká sọ wípé ọ̀daràn ọ̀daràn òun ló kù nísìnyí kan sáwọn ọlọ́lá mọ́ sábà tẹ̀ sọ́sọ́ kó kù àwọn mọ̀ ní alàlẹ́ asùlẹ̀ takàlì ẹni tí máa ń gbára lé mọ́lẹ́bí àwọn ló tún kù sí bẹ́ẹ̀ mọ́dílé wá ní lọ́sẹ̀lẹ̀. ọyọ sọ fún ọ ẹ sọ fún ọ a parí ohun dáhùn ṣe yàtí bẹ́ẹ̀ parí rẹ̀. kálí rè máa lọ bẹ́ẹ̀. àfàànímọ́ ta àlùlì fàdùlì àwọn ọlọ́lá ti ṣe kí ni o wọ́n ti kú. lámùyẹ kọkọ síwà àkókún kankan síwá mọ̀kùnrin ẹlẹ́sẹ̀ lókun. àwọn ọmọ àlàlẹ́ àfìlẹ̀ tẹ́kẹ̀lì abẹ́ni tí bá tún gbára lé kí ni o ìpínlẹ̀ mọ́lẹ́bí. àwọn bàbá wa ẹ̀ mọ wá ní ọmọ àfáàrà wa ọmọ lèmọ́mù ni wá. ẹ̀gbọ́n kan náà àfẹ́ lẹ́kọ̀ọ́ ni kò lébùn fún àkítẹ̀ sí ibò àdàbà ha àbí. ọmọ ẹni orí ọjẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó bá nìyẹn lọ́wọ́ ọlọ́rọ̀ máa sọ pé báyìí ọmọ nìyẹn lẹ́nu èyí sọ ọmọ nìyẹn gidi sọ pé bàbá mi rí báyìí ẹ̀rí afáwa ni àwọn ọlọ́lá ti kú okùn mọ́ àwọn ẹlẹ́sẹ̀ ló kù abẹ́ni ti ń gbára lé kí ni ọ ti ń gbára lé rẹ̀ afáwa ni ànilá akitaro tẹkun bí làyẹ̀dí ọtí wọn àjìmọ́lómi ń tẹ́lẹ̀ kálukú bọ́ọ̀lù ìjàzàtì ní amadi ṣe ń ṣeré رقها عولا ويكفي نلك جل أنا لا أقدر تقدير يدي قطعها أجمل من تلك القبل جذبني أبدي زرت في رقها عولا ويكفي نلك جل أنا لا أقدر تقدير يدي Fọ́túnrù ha ajúmọ́lù mi ti kàrí fún bẹ́rú. Ìjẹ̀dọ́ sí mi àmàlì ìrí tó tù mí. Rúkì ha àrùlà báyá sí ilé rúkọ̀ọ́dá o. Rúkì ha àrùlà báyá sí ilé rúkọ̀ọ́dá o. Àfààní ánìlá àkàrù, èmi ò ní sẹ́sà o, kí n máa kíìsì ọwọ́ kan kí n pọn ọlá. wọ́n ní ohun tó fà tá a fà fi sọ̀rọ̀ yìí òun ni pé tẹ̀kùrí ló yẹ ti fáàdìl ẹni tó bá jọ lọ́lá náà àwọn olùmọ̀. mọ́sálà yẹn pé ká yẹn ni pé ọwọ́ rẹ̀ kéèyàn mú kó ó kíìsì ẹ̀ yá yìí ọ̀dọ̀ jẹ́ nǹkan tó fọ́nká láàrin wọn lásìkò tá a fa wàyí wa àwọn tó bá jíyàn pàtàkì àwọn olùmọ̀ ni o wọ́n jẹ́ àwọn olùmọ̀ wọn kì í ṣe ọwọ́ ni àfáwà ìbùnú mọ́kùnrin wọ́n ti ṣe tíra kan lórí ẹ̀ wọ́n ní gbogbo tíra ní látòkèdélẹ̀ ohun tí sàn sọ náà ni pé jawabu dálíkà lé àlè fàt tí àwọn bá bá jẹ́ ọlọ́lá àwọn olùmọ̀lá gbàlérò pẹ̀lú ọlọ́lá o ọba àníyàn tí wọ́n já àwọn olùmọ̀ tó já afá gidi àfẹ́sì tó bẹ̀rù ọlọ́run ibi ó dẹ̀ sì ṣẹ̀tọ́ wọ́n ní nílà bá fi pẹ̀kẹ́ lọ́rọ̀ yẹn pé ánilá àkàrò èmi ò ní sẹ̀sà àtẹ̀kùbí ìlàyẹ̀dì fífọwọ́ kan lá pèpè kọ́tí ọ̀há àjùmọ́lù kí n gọ́ wọ́n ní lọ rẹwà mí ń sílẹ̀ kàlùkọ́bẹ̀l jó kí n sọ pé mò ń pọn lálọ. yẹn ni pé ọwọ́ tó bá wúlò lèmi máa ṣe kíni òní máa kíìsì kí ṣe pé ẹni ọwọ́. tòun tá a fàfẹ́ fàyọ nìyẹn. èké àtọwọ́ olódò àdán àwọn ẹni ọlá yẹn pàtàkì. wọ́n ní ìjàgá ti ní amadi ṣerétò fi fíríkì ha àwìlà fayọ́kì nílẹ̀ kájálì tọ́ba lè san mí lẹ́sàn amọ̀dé ìhìn nípa ẹ̀yìn tí mo ṣe ṣeré tó fi rèké ha ajá tó fi mọ dẹrú rẹ nìyẹn. àwòlà bíbẹ̀ ẹ̀kọ́ ọ̀yẹ̀kì fi nílì kájàl ojú ó sì máa tì mí. wọ́n ní mọ́tò ìhòòyè ó lè jẹ́ kí ni ọ̀bìl kọ́ọ̀l àbí kéèyàn bá bàrẹ̀ yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìtumọ̀ rẹ̀ ni pé tọ́ gbọ́ ọwọ́ òun ẹni tó nẹwọ́ sí èèyàn ẹ̀yìn yẹn nínú òun ó tún dùn òun ó tún bara lẹ̀ fún pé ọlọ́run máa ṣe òun ṣùgbọ́n tí ọba gbọ́ owó òun bá yà ìtìjú ẹ mọ̀ bí kéèyàn nẹwọ́ sí tọwọ́ ẹ̀ bọlẹ̀ abẹ́ tíkẹ́ẹ̀tì yẹn nẹwọ́ sí wọn ní tọwọ́ ẹ̀ bọlẹ̀ ẹ mọ̀ bí àwọn àgbàlagbà tó máa ń ṣègbéraga yẹn lóòótọ́ òun ẹ̀kọ́ nẹwọ́ láti fi ṣàpọ́nlé rẹ̀ ọ̀nà ọba ọ̀nà ọwọ́ sí báyìí ọba tún sáré gbọ́wọ́ sá lọ ẹ ò pé ara èèyàn kọ́kọ́ sẹ́gìrì náà pé àbùkù lọ́mọ kan òyì àbá ní jazat ni tọ́ba ṣe kíni o tọ́ba san mí lẹ́sàn amadi nípa àyìn tí mo fún tẹ́rìtò fèrè ẹ̀ha yẹn ni pé màá tún bára lẹ̀ fún dáadáa. wàhálà bíbẹ̀ ẹ̀kọ́ o ọ̀yẹ̀ kìfì ní alikajali ajá sí pé tìjú ti tóbi nìyẹn yẹn ni pé alikajali ọ̀yàtọ̀ sí haya tàbá ní alihaya ọ̀hun ni kéèyàn ti káyìdá tó ṣẹlẹ̀ ṣùgbọ́n àlẹ́kájà òun ni kí ẹ̀gbìn ó yẹ ọ̀rọ̀ yẹn kó ti kàn yẹn báyìí kẹ́gbìn ni ó ti ṣẹlẹ̀ báyìí mo jẹ́ ọmọ àwọn ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ni wọ́n ń pè ní kíni o àlẹ́kájà ni. mọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀. abáni àdàbọ̀lẹ̀ alifáàdì kọ́ lè lakakó wà àmọ́ ọ̀rọ̀ làbùdì nọ́tọ́ kébìlà mọ́lẹ́kọ̀ọ́ kẹsìrọ̀ àníhò tó gé ní kẹsìrọ̀ tún. وعن البحر اجتزاز بالوشل أبغ الألفاظ بقولي لك خذ وأمر له ليتقلي بلا الملك كسرى أمر تبني كسرة وعن البحر اجتزاز بالوشل أعذب الألفاظ قولي لك خذ وأمر لَّعْنَةُ فِيمَا مُلْكُ إِسْرَاءَ تُغْنِي كِسْرَةٌ وَعِنِ الْبَحْرِ ابْتِدَاءٌ بِالرَّجَلِ وَعِنِ الْبَحْرِ ابْتِدَاءٌ بِالرَّجَلِ ابن الوردي ó ní àdàbólé alifáàdì kọ́ọ́lé ńlá kàkó ọ̀rọ̀ tó fi ń dojú òun ni gbólóhùn mi kì í sọ pé ọyá gbà ó lè jẹ́ gbà àtọrẹ pé ọ̀rẹ́ ìfúnni ní nǹkan abọ́rẹ́ mọ̀ alkhairu alilmi àwọn abéèrè báyìí kí ni dẹ̀ rí fún yẹn náà pẹ́ sí yẹn ti fọkàn sí pàápàá yìí ọ̀rọ̀ tó dùn jù nìyẹn kọ́ sọ pé ọyá gbà tẹ́hun tó béèrè ni òun ni. wà á mọ̀rọ̀ láfọ́sì nọ́tọ́ kí n bè láàl èyí tó wà kúrò jù gbólóhùn òun jẹ́ dídú àádábù ìyẹn wà látara àzùbá yà àzùbó ọ̀bù bàtà àádábù ẹ̀mí ètú yà mbẹ́ o sọ́dí èèyàn ní tú ìyà níbẹ̀ ni o kódà tí wọ́n bá fẹ́ wí fìlì wọ́n yà sọ pé àdàbà ni wọ́n wí tí wọ́n fẹ́ àdàbà ọ̀jẹ̀ níyà tí wọ́n fẹ́ sọ pé àdàbà lẹ́yìn rẹ̀ ajá sí pé lẹ́yìn sàbíkí ni o. بمصدر وإنما هو اسمه مصدر خذ اسمه مصدر لأنه أقل آه، حرفا من من المصدر الذي كده في مصدر أنا في عذاب أو يكاد تعذيبا ما في عذبته عذابا عذاب ينقى ما جاء كنو ما جاء اسمه مصدر ليس بمصدر إذا لو الله تعالى قال آه، وتبتل إليه تبتيلا law kana fi ghairi al-Qur'an àbáṣọ pé wọ́n tabattala ilayhi tabattula àbẹ́rẹ́ ti gẹ̀dì lamma qad qalla dhalika al-lafz harfan yuqalu lahu ismu masdar badalan min an yuqalu lahu masdar. mo rò bó di bẹ́ẹ̀ eléyìí àádùbà lòun ya'dubu ọ̀dùbẹ̀tẹ̀ ẹ̀mí ìdákọ̀ yà ń bẹ̀ o àádọ́bù làlfáàbù gbólóhùn tó dùn jù òun náà ni gbólóhùn tí wọ́n bá sọ fún pé kóòtù yẹn ni pé ṣé ohun tó béèrè nínú ẹ̀sìn nìyí òun ni kẹbáyìí kẹbáyìí ẹ̀rí ẹ wá rí ìdó korò jù nínú gbólóhùn òun náà ni làálà èdè làálà hò kẹ́dà ó ṣe ṣe kó ṣe pé nǹkan báyìí ni láì rí nǹkan kan fi fìdí ẹ̀ múlẹ̀ àmọ́rùlù lọ́bùdì nìyí. ẹ wọ́n nígbà tí òṣìṣẹ́ gan dá wọn sọ pé làálà ni wọ́n wí làálà ni wọ́n wí. bákan náà a tún lè gbórin yẹn pé kéèyàn má máa lọ tọrọ pé fún mi fún mi gbólóhùn tó dáa jù ní kí wọn máa sọ pé gbà má sọ pé kí ni o muwamuwa ẹ̀rí àfáwọn ni mọ́lẹ́kọ̀ọ́ kò sọ̀rọ̀ ìníkapá gbogbo odidi kìsìrà ẹ̀wọ̀n kọ́ bá fúrò òun ni wọ́n máa ń pè ní kìsìrà bẹ́ẹ̀ náà ti máa ń pè tìmí ọ̀bẹ̀dẹ àwọn máa ń pè kìsìrà ní kí ni o mọ́lẹ́kọ̀ọ́ fúrò ọba àwọn Persian kíyẹn wá ní kápá ọba sókè ní àánú òkè sọ̀rọ̀tún ìní ẹ̀rùn búrẹ́dì rọ̀yàn lọ́rọ̀ ju kó ṣe pé yẹn jọba lọ. wọ́n á nílẹ̀ báfàrí ejìdì záwò bèlè wáṣálì gbogbo odò tọ́pọ̀ yẹn tí yẹn kàn rí ẹ̀kú omi kan tí ó gùn báyìí ó sì tẹ́ yẹn lọ́rùn ó sì tó yẹn. eléyìí ń tọ́ka sí òun lọ́rọ̀ kan náà. ẹ hàn pé ìmọ̀mù ṣàfihàn sọ pé ìdámọ́ àǹtàdá kọ́lé bẹ́ẹ̀ ń kọ̀nà yìí wá ń tàwa máa lè kọ́ tọ́nà yà á sàwà. tọ́ bá ti yáyọ̀ ọ̀kàn báyìí wà tọ́ bá yé ẹni tó lóhùn ní kápá ayé bákan lẹ́jọ́ rí mọ́líkò kí sọ̀rọ̀ á ní òótọ́ kí ni kì sọ̀rọ̀ sùn. ẹ̀rùn búrẹ́dì dẹ̀ ti rọ̀ yẹn lọ́rọ̀ ju kí wọ́n sọ pé òun lọ bá gbogbo fúrùsì lọ. wà á ní ọ̀dẹ̀ ti rọ̀ yẹn lọ́rọ̀ kó o níbi gbogbo odò bó pọ̀ tó yẹ

láwàlá máa fa tàyáwó máa ń bẹ̀lẹ̀ kàtàl. Yọ̀sàbí náà pàpà náà báyà hún tẹ́lifáwù àkàn wàbí láti nàbẹ́lì. Lẹ́gbà máa yà ṣúrí bàtà lórí àdínlẹ̀hì láwàlá máa tàyáwó máa ń bẹ̀lẹ̀ kàtàl. Ayà. Yọ̀sàbí náà pàpà báyà hún tẹ́lifáwù àkàn. حقا وبالحق بل ليس لا يحمل فساد عنه لا ولا ما بعد يوم بالكفر لا ولا ما بعد يوم بالكفر ابن الورد wọ́n ní àyìntẹ̀bẹ́rù ìwọ náà lọ́ọ́ wòye ọ̀rọ̀ ọlọ́run tọ́tọ̀ pé náà nù kọ́sàm náà bẹ̀yìn náà tọ́tù ọlọ́run ní àhùn yẹkọ sí múná rahmata rabbika nahnu qasamna bainahum ma'ishatahum fil hayati dunya ọ̀rọ̀ báàdọ̀ ọ̀hún ọ̀kọ̀ báàdì. ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون afáàní ọlọ́run ní àhún yakú sí múná rahmata rabbika táwọn ni wọ́n ń pínkẹ́ ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ ni. wọ́n ní a síbà nẹ́bì lọ́wọ́ ayọ́kọ́jà nẹ́bì àwọn yẹn pàtàkì kan wà ní ìdílé báyìí báyìí ọlọ́run ò sì mú kan ní ẹgbẹ́ yìí tàbí lẹ́gbẹ́ yìí ọba sì dájú òun lọ ọlọ́run wá sáré àkàlẹ̀ lórí ẹ̀ àhún yakú sí múná rahmata rabbika táwọn ni wọ́n fẹ́ máa pínkẹ́ ẹlẹ́dàá rẹ̀ tí ì نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ìsẹ̀mí ayé wọn àwa gan la ń pín ní ayé ń bí báyìí ọ̀rọ̀ fàánà báàdọ̀ ọ̀kọ́ báàdì ń dàrọ̀ já sí i àwa ní kí apá kan ju apá kan lọ nípò ní ránkì lèyẹ tẹ̀kìdà báàdọ̀ báàdọ̀ ńsọkùnrin yá kápá kan fi lè mú apá kan sí i lọ́sí gbogbo abá lówó olówó níyìnbọn lẹ́nu jọ́ mẹ́ta yìí mò ń sọ mo ní á ah, ó ti jẹ́ kí wọ́n sọ fún dàrá ìbá ní pépà dáàbì bẹ̀. Ah, wọ́n lè tó gbogbo ayé ọjà rò mo ní kí wọ́n ṣàlàyé wọn níbẹ̀ ni ẹni tí ń kọ́lé tí ń ṣiṣẹ́ mọ́lémọ́lé kí ni wá wọ́n ti á ṣe pépà wọ́n ti wá gbó didi àpò kan fún un ajá ipa ànírílé tá a gbé mọ́ nìyẹn ẹni tí ń kẹ́lé ńkọ́ wọ́n ní wọ́n fa náà bá àdóhùn fọ́kọ̀ bá àdóhùn dàrọ̀ yáàtì àníkápá kan ju kápá kan lè mú apá kan sí wa rahmatu rabbika khayrun mimma yajma'un. afáwa ni àyìn tẹ́bìrì ìwọ náà lọ wò yé sí gbólóhùn tọ́lọ́ sọ pé kọ̀tàmù náà bẹ iná hùn sánilà ẹ̀sìtìfásù ni ọ̀tẹ̀ ẹ̀sìtìfásù jáì èyí tó dáa ẹ mọ̀ pé nígbà tá a fa aláròdù fẹ́ bẹ̀rẹ̀ tí láàròdù rẹ̀ ọ pé ẹ̀sìtìfásù kan lọ sí jáì ó yẹ tá a sọ lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ tó bá a mú ni kì í sọ̀rọ̀ pọ̀rọ̀ irú ọ̀kan lọ pé ọ̀tọ̀fẹ́l árúdàfẹ́ sáfẹ́rọ̀ mímbàdé ń ṣe rèmọ́zọ́n láǹtàná lónìí bẹ̀rọ̀ ata tòǹfẹ́kọ́ mímọ́ tòhẹ́ bọ̀ ìtìbáṣù burúkú lélẹ̀ ó ní wọ́n fàlà wọ́n fàlà kan tó fáyìn síbàdí wíkú ah! ilé yìí tó ń wúyẹn ìgbà tó wá rí bẹ̀ tán ọwọ́ àti ẹ̀sọ́ wípé láǹtàná lónìí bẹ̀rọ̀ ata tòǹfẹ́kọ́ mímọ́ tòhẹ́ bọ̀ ọ àtẹ̀tìmá tó gẹ́rù jáì gẹ́rù jáì fàámà hádà jáì afáàní lọ wọ àyà yẹn tọ́lọ̀ ń sọ pé àwa là ń pín láàrin wọn là ń pín kẹ́ láàrin wọn à ń pín ìsẹ̀mí wọn láàrin ọ̀rọ̀ jíjẹ mímu à ń pín láàrin tẹ́lifọ̀ wò hákọ̀ afáàní mo ti ń sọ wàá pàdé ẹ̀ lódodo wọ̀ bẹ́ẹ̀ hákì nẹ́zẹ̀rì pẹ̀lú òtítọ́ ló fi sọ̀kalẹ̀ afáàní láìsà máa ń yáhùn èlèfàtà mẹ́rin àzìmì yìí kì í ṣe fọ́mọ ẹ̀hẹ́n fàtọ̀nì yóò sì rí gbogbo ẹ̀ ẹ̀rọ ah, o kéde gbogbo nǹkan tí yẹn bá ti pinnu báyìí ní òrì kojọ láwọ àfààní láà wẹ̀lẹ́ máa fẹ́ tẹ̀yẹ́ ó mọ̀ ń bèrè kẹsẹ̀lì ní nǹkan kí wọ́n tẹ̀ sí lè bọ́ fún yẹn ká sọ pé nítorí pé ọkọlẹ̀ náà bá ti kọ́ pé tẹ̀ ní ẹgbàá wọn sọ pé omi ẹ̀dọ́ ní ṣe kíni o onítàkàjá ẹ̀ náà rẹ̀. ẹgbẹ́ yàtọ̀ lè bàrọ̀ sí kèfé. دنيا بقوته تدور من بلد فيها إلى بلد أتعبت نفسك فيما لست تدركه وضع أمرك في همه وفي نكده لو ترتفع فوق السماء والأرض مجتمعات ìṣòro bá ti mọ ìdáyọrọ rèsìtì là ń tẹjìdì. àfàníyàtọ̀ lè bá rìsíkì mo pè ọ́ tó ń wájẹ̀ mú kí láyé ní tagbára tagbára pé bọ́ bá gba kinní kan á pẹ́ kọ́rọ́ rẹ̀ ní tagbára tagbára ọwọ́ à ń kó láti lókàn lọ lókàn àfàní àti àbúta ọ̀ndarẹ̀ láàmú bí ìmọ̀ lásà tòdìrí kù ń bí ohun tó ní bá ń bí ohun tó ní bá ọwọ́ àwọn ọjọ́ orí àárẹ̀ ọjọ́ orí rẹ̀ láre tí hami wọ̀ fi nẹ̀kẹ̀ nínú ìbànújẹ́ pé mo tún sáré eléyìí kò tún bọ́ sí àfààní lọ́wọ́ tirita má wulẹ̀ tí ẹ máa kiri èkó kí lọ́wọ́ tirita ọkọ̀ sànà tọ́ba lè fò lóòkè tó tún fo gbogbo ilẹ̀ tí ń bẹ láyé mo tí ọba ti sọ pọ́ sáfẹ́ mú mi gẹ̀ẹ́ kan ọba ti kọ́ pálí títí rẹ̀ nílànà tẹ̀jú ó ní àkùsírí àná kàfà iná rísíkọ̀ mọ́ ń tọ́sí mọ́ yàtí ilẹ̀ ìkà wọ̀lá asadi àkùsírí àná kà jẹ́ wàhálà rẹ̀ ó kúrú fà iná rísíkọ̀ mọ́ ti pín yàtí ilẹ̀ òfin asadi ni ọ kìnìún. tó sì lè bá kìnìún já ẹ dọdọ ẹ o lè gbé wájú ẹ lọ́wọ́ torí bẹ́ẹ̀ àfààní kìí ṣe gbogbo ohun tí èèyàn bá pinnu pé òun fẹ́ rí ní òrì láwọ̀ la máa fáta kò sì lè bọ́ fún yàn níjọ́ kan obìnrin kásàlì pẹ̀lú ìlọ́ra ẹ wo ìmáàmù ṣàfihàn náà sọ̀rọ̀ ti kó kalẹ̀ ìṣàyàn kẹsàn-án dàní wọ́n lè ṣàyàn sí ìdó ẹ̀rín àná o. àrísìkí ẹ àtàánì ìfarabalẹ̀ ni kò lè dínkù abẹ́ ẹ̀kọ́ lè kò lè lé ẹ́ kò lè dínkù ni bó ti lè lé sí wàhálà. wọ́n máa dààmú pé àgínní ah, mo fẹ́ kọ́ pọ̀ ni. ìtọ̀rọ̀ èyí tó ní ọ̀mí ni tó fi dólẹ̀ àálẹ̀ lé àyínṣà tó fi tá Ìtàṣe dúnlá bà ní àdájí ha tàbítò ní àárí ọ̀tọ̀ ní Nàìjíríà. Àìṣà tó rọ́ gidi bí tàbílì ha, àìṣà tó já ilé ìhà àrọ̀ àkọrò, àìṣà tó já ìhà àrọ̀ àkọrò. Àyà ìtàwàhé. Ìtàṣe dúnlá bà ní àdájí ha tàbítò ní àárí

ẹni tó ga báyìí ayé lè rẹ̀ ńlẹ̀ o ó sì lè gbẹ́ni tó rẹ̀ lẹ̀ ga ẹni tẹ́ gbúrò ẹ̀ tẹ́lẹ̀ báyìí <laughs> ẹ sì padà máa gbúrò ẹ̀ bọ́rọ̀ ayé ṣe rí nìyẹn ẹ rí tó bá já sí wípé ayé òun là á fi mọ gíga ni àwọn ànẹ́bí ọlọ́run ò ní já wọn ò ní kú wọn ò ní kú àwọn lẹ́yẹ kí wọ́n ti kí n torí ẹni ó mẹ́rẹ̀ ń jẹ wọn ó ti mẹ́rẹ̀ ń jẹ yẹ́nyẹ́ nìyẹn ẹ̀rí ọ̀hún làfà ọ̀ní tàlímù tàlímù sọ wípé ọ̀ní ọ̀mìnà dẹ̀lílì alálùkọ̀dọ̀ ìwà òbíye bóṣùn làbí ìbí wọn ti bọ́ ayé sílẹ̀ àhámákì. ó ní ẹni tó bá fi ẹyin mọ ẹ ẹ làkìnnẹ́mọ́. رزق الحجاء حرم الزنا بالدانية tẹ̀ríkọ̀ ní ayáta farókè títí ayé nìyẹn láyé mi báyìí bíi máa ń yí pọ̀ yìí ẹni wọ́n bá fi làákàyè kẹ́ báyìí sọ̀rọ̀ ìmọ̀lẹ́kì náà ó sì lè má lọ́rọ̀ ayé bìdánìyẹ tẹ̀ríkọ́ ni ọ̀rọ̀ àtòdì kejì ni wọ́n yẹn sáà sáà dó sójú kan náà ẹ̀rí abáfẹ́ pé ó ní wọ́n mí nà dẹ́líìlì nínú ẹ̀rí alàlẹ́ kan ọ̀dọ̀ ìwà ògùnmí lórí ègbùgbọ́ ọlọ́run àti ìdájọ́ rẹ̀ bọ̀ọ̀tún làbí kọjá sí kẹ́mi tó nílò àkáyé lóṣooṣù wọ́n fi ìwà ìdílé àmọ̀kẹ́ ní ọwọ́ àgọ́ ó lówó mọ̀ tó mọ yé rẹ̀. ẹ wo bàbá wa bàbá tó dá ẹyìn bàbá tó dá lé kéwu ikí mọ wálẹ̀ wọn ò kàwé wọn ò owó yìí ló sì pọ̀ yìí o wọ́n tún máa kódà tó bá ti pé àwọn kìnnìjókòó àwọn ọlọ́bàdé náà wà sọ pé ọyá ṣàìbù ọyá máa túmọ̀ rẹ̀ fún ọ bá ń sọ fún ọ wípé amúkùn ẹrù rẹ wọ́ ọmọ ọlọ́bàwá. torí mo ṣe ń sọ̀rọ̀ yìí gẹ̀gẹ̀ gẹ́lẹ́ mo ní kọ́ máa sọ fún ọ tó bá ń sọ fún ọ wípé látijọ́ tí mo ti kọ́ gbogbo kíní tí mo kọ́ yìí gba wọn nira lọ́wọ́ ẹni bọ̀dì nínú wọn ọyá sọ fún ọ mo ti lọ́ọ́ wọ́n á sọ pé bọ́rọ̀ ti wá já sí báyọ̀ bá ń sọ fún ọ yìí pé ewu ń bẹ lóko lóńgẹ́ lóńgẹ́ gẹ́gẹ́. mo ti ń sọ ní ọsọ o nínú àwọn ọ̀gá wa ní àwọn náà lè jẹ́ òtáàlù káìbọ̀ lókèrè wọn náà wà sọ pé àlẹ́kàtọ́rù ìkọ́rì àti lóńgẹ́ wọ́n lóńgẹ́ nẹ́fùhù kátọ̀. ìṣesí ayé nìyẹn ìtọ́rọ́ yìí dúnìyà yáyílẹ̀ fàmínà àdáàdì àánú òṣèṣì rẹ̀ tó fèdèrè àlè ẹni ọ̀gá ni ọ̀rẹ́ ńlẹ̀ wọ́n tọ́lẹ̀ mọ̀ nsàfẹ́ ẹni ó lọ́ba yóò gbéga àtọ́rọ́ fi tá sí ilé ha wọ́n ní sẹ́rẹ́ ni ti ń sojú kòkòrò pé ń wáyé hmm. ó lè rọrùn fún kórì àlè sàn ó lè rí àlè wọ́n ní àrọ́ ṣùgbọ́n ẹni tó jẹ́ yàní fíhà ọ̀ àkọlù ẹni tí ń ṣe wàhálà láyé ìsẹ̀mí tiẹ̀ máa ń kéré kì í rọrùn. àrọ́gì bùyàn yàní àlìjáhìn abẹ́ẹ̀ tí kẹ́ẹ̀dì ọ̀ àrọ́gì àbíká sọ wípé a ti lè sọ pé àzáhìd ẹni tí ń láyé sábà tí òun ni rọ́gì bùyàn ẹni tí ń láyé sáà ìsẹ̀mí rẹ̀ rírì rẹ̀. Hmm, máa ń le díẹ̀ kò ní rí nǹkan tí ó tó dáadáa ṣùgbọ́n yín ṣàtò alijahid alijahid a lè pè é ní alijahid lónú rí wáyà mi ṣùgbọ́n tá aláìmọ̀ kan tiẹ̀ fi yàní azal àlèfíhà azal tẹ̀tún wá yẹpẹrẹ gidi gan ìtẹ̀nìtì wọn ayé sọ òun lè sọ pé òun rí oṣù yẹ̀yẹ̀ ọ̀kan yé ni afáàní kàmújà kò lé ń mọ tàbí ha mọ kìsìrín wà á lé mi bàtà mi ní ha fìhàn ilẹ̀ kam shuja'in lam yanal fi halimuna وجبان لقايا الأمل كم جهول بات فيها مطلوع وعليم بات منها بعلا كم شجاع لم ينل في علمنا وجبان لقايا الأمل كم جهول بات فيها مطلوع وعليم بات منها أو شجار لم نمر فيه أرضنا وزمان نال غايات الأمل وزمان نال غايات الأمل أنا كم جهولي ملو ملو لدو bàtà fi ha mọ̀kìsìrá ọlẹ́lẹ́láyé mọ̀kìsìrá ń yànníkẹ́sì rọ̀lmẹ́ẹ̀lì tí dúkìá rẹ̀ pọ̀. ó lówó kó lè bàbá wa kẹ́ bẹ nílùú lọ́dọ̀ wa hmm. tó bá pọ̀ wọ́n kó mélòó ni torí kò mọyì rẹ̀. ayẹ̀rí kẹ́m jẹ̀húlì mélòó mélòó lódò bàtà fi hà mùkìtìrà ọlẹ́lẹ́ láyé ń mùkìtìrà lẹ́nu tó rẹ̀ pọ̀ wá àlí ní mélòó mélòó wà lólùmọ̀ bàtà mi ní ni ó kú sórí àìsàn ni òun lórí àìsàn àìsí onírànrẹ òrówó tí ó fi tọ́jú ẹ̀ kàmúṣojà ńlámìyà nẹ́ẹ̀lì àlìmọ̀nà ìṣesí ayé nìyẹn. mélòó mélòó ẹ̀ ń dáhùn pé lákì èròǹgbà rẹ̀ òtijọ́ wọ́n já bàánì làkọ́yà tẹ̀lé àmàlì. ó jó dẹni òun dẹ̀ sì rí gbogbo paríparí èròǹgbà rẹ̀ wáyé ó jó sí ní ó dẹ̀ sì rí ìṣesí ayé nìyẹn. afaani fàtẹ̀rọ̀kẹ́lẹ́ xìlá tàfíhà wà tẹ̀kẹ́lẹ́ ìnàmàlì xìlá tó fi ayo kafin lamutana min halimuna ọrọmọ àlọ́hùn mi ń bọ̀ bí ṣàlàyé. Lọ́tò sí ìlà tàbí àwọn tàbí ìlànà ìlà tòbí tàbí ìlànà ayò kafin lamutana min halimuna ọrọmọ àlọ́hùn mi ń bọ̀ bí ṣàlàyé. Ọ̀yà. Lọ́tò sí ìlà tàbí ìlànà ìlà tòbí ìlànà.

ìnàmọ́lé hílátù ọgbọ́n gidi báwo pé yẹn gbọ́ngbọ́n gidi fi dẹ́rẹ́kẹ̀lì híyàlì òun ni kéèyàn gbé ọgbọ́n àràmù lẹ̀ ọgbọ́n gẹ́gẹ́ ni kò jìnà sára mọ́ ọgbọ́n ni ọlọ́gbọ́n ni àgbà fi sá fún ẹ màálù fi dẹ́rẹ́kẹ̀lì híyàlì ayò káfíìn lámùtánẹ́lì mínhàlì múnà ọwọ́ yòówù tí ọba ti kí ni o tí ọba ti rí èròǹgbà rẹ̀. tí ò rí èròǹgbà rẹ̀ a ayé yìí ọ̀rọ̀ mọ́ aláhùn mi ní àbíṣálẹ̀ kọ́lọ́mọ̀ fọ́ kó bóun ju mí ní kó kiri o ṣálàlẹ̀ ẹ mọ wọ́n ń pè ẹ káwọ́ kó àbí ẹ ó ju tọwọ́ yẹn ọwọ́ ayé orí nǹkan tó yẹ kó mú tó tó fi rí tó fi gbà tó fi gbà mi ní ọwọ́ ní ọwọ́ tí ò rí nǹkan mú tó wáyé tí ò rí dáadáa mú ní tiẹ̀ yẹn tọ́lọ́wọ́n dada owó ni mo gbà lérò tí ò rí dáadáa ẹ̀sìn tí ó fi sórí ire tí ó fi ó fi da níwájú ọlọ́run tí ọ̀rọ̀ mọ́ mi ní ṣàlàyé jù ní ṣàlàyé ẹ̀ ní kí ni o mọ ẹyin rọpárọsẹ̀ àádùn báyìí Uh... àti pé fún ọlọ́wọ́ bá àti pé àwọn àlùbá tó máa lè fún ẹ̀sìn nínú àti pé jẹjẹ fún ọlọ́wọ́ bẹ́ẹ̀ ni àti pé ọba máa fún ẹ̀yìn ẹ̀sìn dáadáa. àlórí abala ọkọ orí ìdí